是。 mo ti gbé sínú boot má worry just give me like uh, fifteen minutes mo máa bẹ́ẹ̀ náà Okele ṣígẹ̀tì ẹ fún mi. Eh, eh, Okele lè ṣígẹ̀tì kankan ṣọ́ọ́rọ́ ìbọn àti ẹ̀rù tó gbé sínú mọ́tò yìí kò sẹ́ni tó máa move out nínú ẹ̀yìn méjèèjì jẹ́ kí ni problem ẹ̀ jayé má da níbí yìí o má da níbí yìí bí mo ṣe ń sọ fún ẹ ṣé mọ́tò tèmi àtàwọn ọ̀rẹ́ mi fẹ́ gbé jáde òun ni wọ́n fẹ́ gbé jáde nísìnyí àbí kí ni tó ṣe láìkí wàhálà dùn mí ìfẹ́ wà lẹ́ o mi ò fẹ́ wà lọ́wọ́ kí mò ń sọ fún ẹ torí òun mi ni gbogbo ẹ wọn máa gbọ́ o wọn ò ní mọ̀ èyí tó ń ṣe lábẹ́lẹ̀ o. Mojísọ́lá mi ò ráàyè ti tiẹ̀ lédi ṣé àwọn ọ̀rẹ́ ẹ ṣé wọ́n lè wá síbi kan sọ fún mi pé mọ́tò yìí náà fẹ́ gbé jáde nígbà tó sọ pé mo fẹ́ gbé mọ́tò jáde àbí irú àdáadáa ló ń bá mi sọ náà ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ náà ah, kí ni gbogbo eléyìí náà. ó ń dọ̀ fún nǹkan tó sọ yìí ẹ ṣe fi sùúrù yanjú ẹ ṣe mọ̀ pé ẹ̀gbọ́n yín ni wọ́n jẹ́. mo rò torí ẹ dàrú. ẹ fi sùúrù yanjú ẹ ẹ má jò dìjà. ó ṣì dàrú kó gbẹ́nu oṣù ẹ sọ̀hún wọ́n wá ń jẹ́ ẹlẹ́kejì ó ṣe kàn ẹ́. ó kéré má dà sí máa dùn ẹ. mo ti bá yín protest wọn tẹ̀sí rún mi lẹ́nu. ṣùgbọ́n mi ṣá kí ló ń bá mi sọ wo oòrùn náà o oòrùn jáde ni mo sọ fún ẹ ẹgbẹ́ òṣì tó máa ń kílèmù pé òjò mi ló ṣe kíní kan kìnìkan yẹn òun máa fi ń fọwọ́ gbá mi lójú nínú ilé nítorí wọn máa kọrin àti ẹwọ́n rẹ̀ wọ̀n tí wọn ní sí mọ́mí tí wọn ní sẹ́ni bọ̀dì tí wọn ní sí dáàdì nínú ilé wo ó mọ kúrò rẹ̀ bí lóúnjẹ ni wàá yàn wò. mo jí mo ti ń sọ. wọ́n mi gbé kí n jọ wọ́n mi gbé kí. ṣòfẹ́ náà mi ni mo jí. fún mi ní kí wọ́n ní kó fún mi ní kí. I'm not going to give to you. báyìí ọ̀kí máa ń fún mi ní kí wọ́n ní kó fún mi ní kí. see mo ti máa ní sùúrù fún ẹ nínú ilé yìí enough is enough. you have to stop all this madness. ọ̀sà ẹ mi èmi èmi èmi èmi èmi mo kérésì. you have to stop it. Hey! nǹkan ti ṣẹlẹ̀ dádì hey hey. Hey. What's going on here? Hey, eh, yes, eh, Jaye àwọn ni wọ́n Èmi gan sọ fún wọn pé ó tó tó wọ̀n dá lò lórí pé wọ́n fẹ́ gbé mọ́tò jáde kí mi ká èmi àtàwọn ọ̀rẹ́ mi fẹ́ jáde wọ́n sà ti ń jà látàárọ̀ tí wọ́n ti bá wọn. Mojí àti Jaye. Bẹ́ẹ̀ni sá. Dádì! Dádì! Eh, Jaye! Oh my God! Moji, stop it. Okay. Dilo, law, jẹ́ ká wọlé. Moji, ìwọ tẹ̀lé mi. So, you. You. Mad person. Ah! máa jẹ́wọ́ bí mo ṣe jẹ́ fún ẹni ọlọ́. ọ̀gbẹ́ni ṣígẹ́ẹ̀tì fún mi jọ. Mojísọ́lá à ń pe ọ̀rọ̀ yìí lówè ó ti wá náró nù èmi ò mọ kí ni wàhálà láàrin ìwà àtẹ̀gbọ́n ẹ báyìí kí ni ìwà àtẹ̀gbọ́n ẹ gbà lọ́wọ́ ara yín àbí kí ni wàhálà yín gan ọ̀rọ̀ yín ti ń di nǹkan mi o èmi jù ẹ ìwọ òjò mi èmi ò jù ẹ so ṣe ẹ mẹ̀gbọ́n láàrin ara yín ni tẹ́ ẹ bá mọ̀ àbí ṣáwọ̀ sọ fún yín àti fẹ̀gbọ́n wọn ṣé bá a ti jẹ́ kó mọ̀ yí pé àbíjà yí ọlá ẹ àbámọ̀ ni. ẹ wo dádì jayé ọlá ò kì í ṣe ẹ̀gbọ́n mi mi ìdè fẹ́ máa ṣerú mistake bẹ́ẹ̀ kẹ́ máa pè lẹ́gbọ́n mi kò ń ṣe ẹ̀gbọ́n mi ah, ah, wọ́n lè máa pe jayé ọlá lẹ́gbọ́n mi. okay i want to ask you a question adẹ́dùn mọ́ mi tó bá lè gbà mí lóyún ṣé orí ló kọ́ dáyé ni àbí kókó. orí ni dáàdi kí lẹ fẹ́ fi gbogbo yẹn ṣe. very good okay jẹ́ n tún béèrè question mi ṣé ẹ̀yin ló kọ́ dáyé ni àbádìẹ. Hmm. dájú èmi ò mọ̀ o. o ò lè mọ̀ o lè mọ̀ but èmi ń sọ fún ẹ léde pé adìyẹ ló kọ́ dáyé ọ̀rọ̀ tó rìn wòwò ló ń dáṣọ ọ̀rọ̀ náà ok tí wo ò bá mọ ẹ̀gbọ́n ẹ ṣe báwa tàbí àmọ́ ẹ̀gbọ́n adẹ́màbúrò àmọ́ bẹ́ẹ̀ ṣe wáyé jayé ọlá ni àkọ́bí ìwọ ló tẹ̀lé o kò jẹ́ oyè ẹ látẹ̀lé lọ kò dé stop láti máa bẹ́gbọ́n ẹ ágíù kò stop láti máa bẹ́gbọ́n ẹ̀ ṣagídí láti èmi lọ. ọ̀pọ̀ oh, rẹ̀ what are you talking about? Mm, dadi. kí ló dé bó ṣe ọjọ́ kan fún ní ọ̀wọ́ ìná ọ̀wọ́. Hmm, ẹ wo dadi lótìtọ́ jayé lẹ ọkọ bí kẹ tó bí mi àmọ́ jayé ò kì í ṣe ẹ̀gbọ́n mi fẹ́ ẹ̀ ṣé wàá rí nǹkan tí bàbá fi ju ọmọ lọ máa fi hàn jayé bẹ́ẹ̀ ni mo sọ. will you shut up your mouth? Ah, ah. kí ló ń ṣe wọ́n mọ̀ iná. orúdù gan. orúdù gan o. Okay, sórí bàbá tó jókòó kalẹ̀ bàbá àlùbáríkà yìí tí gbogbo ayé máa ń wò tó máa fi ń wùwà wàwùkọ́ṣe hmm? ṣé wọ́n lè sọ wípé ara wọn ló ti jáde pẹ̀lú wàrà dáadáa tó ń wò yìí o ní respect look at the way you talking in the front of your father no it, it, it is not done mo máa ṣe bẹ́ẹ̀ yẹn mẹ́ tó bá máa continue láti máa wúrú wà bẹ́ẹ̀ yẹn ó máa yọ lẹ́sẹ̀ ṣó ti gbàgbé pé obìnrin ni ẹni ó dẹ̀ ń lọ sí ilé ọkọ ṣé bójú máa máa wà játíjátí tó máa máa fi wà rẹ̀ rẹ̀ rẹ̀ bàbá ẹ̀ lára ni ẹ̀mí ọkọ ẹ̀. ẹ jọjọjọ o ní láti calm down calm down calm down okay. ah no no this, this is nonsense you know. lọ ya Fálànà. èmi ló larọ́ fọmọ́ lórí rẹ̀ ẹ̀ ò ní respect at all ṣé ń gbọ́ chama. jọ kí ló dé tí orúkọ tí o máa ro ẹ. Ah, kí ló mi. ẹ gbà mí kẹ́ ah, ah. <laughs> wọ́n ní fálànà ọ̀ràn tí ẹ tẹni ẹlẹ́ni ló ń rán orí kò ní làákàyè èyí gbẹ́dẹ̀ èyí tó bọ̀ ń sinwi gidi gan ah. torí tí o bá sinwi tó ń ja wèrè mọ́ta rẹ̀ hmm. òun dá sí affairs oní affairs ní ò sọ fún mi kí ni nǹkan tó kù ẹ̀ at least daddy before kí tó lè gbé idiot wá sínú ilé ó máa ní nǹkan tẹ́tí tó ń sọ̀bọ̀ ó lè máa ní nǹkan tó wá ṣe nínú ìbàdàn kó tó máa bẹ̀rẹ̀ sí dáfọ́ ọ̀tẹ̀ ni are you mad. mo jí ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ọmọ ọ̀ràn kírun ọmọ ọ̀ràn jáde. ṣọ́kọ̀. Gentlemen, I'm highly sorry. Oh, it's okay. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀ kí n lọ gbé àwọn dọ́kúmẹ́ǹtì jáde. A ah, ṣe ti wà kẹ́dùbọ̀. alẹ́ akátá lọ ká tó padà wá bá dé rẹ̀ yìí ṣé bó o fẹ́ dójú tì mí àbí ẹ jẹ́ ẹ má bínú. oh it's all right sir it's okay. ẹ ah, gbà mí nílé. ẹ sọ fún ẹ ṣòro àwọn tó ń wọlé o kò lè rí suit lọ́rùn wa ọ̀ka wọ kọ́pẹ́ṣẹ̀ asùn àwa òkè ọmọ títì ni wa ṣọmọ tó ń pè lálùtà ìgbà tá a wà ní school gbà yẹn tá a wà university àwa yẹn tá a máa ń jà fálùtà nílẹ̀ I hmm? might be a lawyer but I'm sick upstairs. listen. nǹkan tá a wọ̀ ẹ́ ló di síbẹ̀. wọ́n <laughs> bó ṣe wà yóò wà òkè àtọ́ ó dẹ̀ ní láti wù ẹ́ sọ o ti understand gbogbo nǹkan tá à ń bá ẹ sọ tá a là ń sọ toró o máa má rì tó bá dé délé ọkọ tán bàbá ìlọmọ máa sọ̀rọ̀ sí wọ́n á ní kò tọ́ ẹ kò kọ́ ẹ. irọ́ obìnrin ò ní wà ní obìnrin ò ní wà ní. ẹ kò lè rí ọkọ gbé eléyìí ò lè rí ọkọ gbé ilé ìkẹ ilé ìyàbá talapa yìí kò lè rí ọkọ gbé láyéláyé àti wípé ọ̀rẹ́ mi sórí bó ṣe wà yìí kò dájú wípé bàbá tó jókòó yìí bàbá yìí lóbi tó rọmọ àlè nílé ọmọ àlè ọmọ àlè pọ́nbélé ni ọmọ àlè jàtìjàtì ó ní ìka ìwọ lèmi ló ń larúkọ mi ló ń sọ̀rọ̀ sáwà anyhow wọ́n máa díò pẹ̀lú ẹ̀ oh wo bóyá wà yìí hmm? ó sick kò lálàáfíà mo dẹ̀ ní láti bá chairman sọ̀rọ̀ wọ́n ní láti gbé lọ sí yaba àkóso it is very important. no wo wọn ti ń get it wrong. Hmm. yẹ kó ti mọ ipá àwọn yaba àkóso kí n gbọ́ máa lé. Ah, ó tó ni o ó tó ni ó tó ni ó tó ni o. wo àwọn àwọn àwọn ará Ọ̀yọ́ àwọn ará Ọ̀yọ́ àbí Ìlọrin lọ́ọ́ máa gbé lọ lọ́ọ́ máa ti lọ wò ó sàn wọ́n mú alẹ́ jáde jáde rádaràda yìí orí ó fẹ́ láyà ó fẹ́ mi kú ó ó ó máa rí ẹ ti máa ṣe fún ẹ wà nù. èmi àbátí àlàpà dáwọ́. lẹ́nu ṣẹ́nu rẹ̀ ẹni bá ti rúbọ ẹnu ti rọ́ọ̀kùn àbámọ̀ṣe. ó lè bá mi bá wọn sọ̀rọ̀ owó ọjà yẹn ṣe ń lo òkè tó ń lọlẹ̀ kó lè pè mí kó tiẹ̀ bá mi ṣe kó dúró lójú kan ẹ̀hẹ́n kí ra ohun tí máa rà. ẹ wọ àǹtí mi lọ́wọ́ báyìí nǹkan tí ọjà yẹn ń sọ ń gbòòrò kì í ṣe nǹkan tá à ń wí yìí ẹ mọ advice tèmi ni wípé ẹ má rà á lọ́pọ̀ ẹ kàn rárá díẹ̀ tí ẹ bá nídìí sí kẹ tètè ta yín because ó lè di ọ̀sẹ̀ tó ń bọ̀ nísìn kí price ẹ̀ kó ti já wálẹ̀ ó ti yé yín tẹ̀ bá ta ti yín lọ́wọ́ àwọn kan á máa ta tiwọn ní kí wọ́n dẹ̀ mọ̀ yìí pé bẹ́ẹ̀ yìí ṣe ní tìrà nìyẹn. ó dà ó ṣe ó ti yé mi bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ náà ìwọ̀nba tí mo ní kọ́ kó wáyẹn náà ó wà òkè. yẹ́sítá ni ẹ̀ka sùn ma. ah ọkọ mi ṣé dáadáa ni báwo ni nǹkan àdúpẹ́ ah. ah. mọ́ mi. jàyé láì ṣe obìnrin tí mo dẹ̀ sọ fún ọ wípé màá máa dúró díẹ̀ ń bíbá ó ti pẹ́ jù o. mọ́mí má bínú ẹ ní láti rí wàhálà tí Mojísọ́lá bá mi fà lénìí torí pé mo fẹ́ gbé mọ́tò jáde wọ́n insist pé òun àtọ̀rẹ́ òun fẹ́ lò the same car in fact Mojísọ́lá ò sọ pé òun dínà mí lénìí mọ́mí in fact o ti sún mi mọ́mì honestly speaking. kò ṣe wá gbé mọ́tò kejì ó ṣe jẹ́ léètú ọ̀fẹ́ gbé ni. i don't know. ìgbà tó tiẹ̀ ṣẹlẹ̀ gògó báyìí kò hmm. orí wàhálà iná lẹ ṣì wà tẹ ṣì ń bára yín fà wọn ò yìí tí ìjáwọ́ kú òun bẹ́ẹ̀ náà. Hmm. ọ̀rọ̀ Mojísọ́lá ti wá sùn because mi ò mọ nǹkan tó ń gbé inú Mojísọ́lá mi ò máa gbára tó ń gùn tó fi máa ń ní feelings pé òun ni ẹ̀gbọ́n pé àbúrò rẹ̀ bóyá torí pé ó tóbi bóyá ó ti rò pé torí pé òun rí fàkì àbí tèmi ń bí ah, ah, ah. kò mọ̀ pé kì í mú ẹṣin jìnnà sí. ó jìnnà gidi kẹgbẹ́ ẹ̀ tó sọ ọ̀rọ̀ kan ọmọ yín ti sọ hundred ọ̀rọ̀ hmm. ẹ̀ sún mi o. anyway ìwọ ni kò sọ fún wípé mo ní kó wá rí mi má bàa sọ̀rọ̀ màá fi ilé ayé yìí mélòó lọ́jọ́ orí ẹ̀ oh igi mọ́ ẹṣin jìnnà sórí kì í ṣe kéré mi ló fi jù ú lọ. bẹ́ẹ̀ tí ò bá fẹ́ mọ̀ àwa la máa jẹ́ kó mọ̀ ó láti fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ni àti wọn náà ò dára ò ga òun ló ṣe rò bẹ́ẹ̀ má bínú ṣo ti gbọ́ wo ọ̀rọ̀ tí wọ́n yẹn àmọ́ níjàre eh. orí ọ̀rọ̀ tí a sọ lọ hmm. mélòó ló wá sọ wípé kí n kí n búùkù sí. ẹ ní sí òbí akẹ́wọ́ gba hundred. ìyá ó bá sọ̀rọ̀ o. àmọ́ ń bá sọ̀rọ̀. rárá o gbogbo ohun tó délẹ̀ ìṣọmọ pé wọ́n ló fà. bẹ́ẹ̀ ni yorùbá ní kékeré la ti ń pẹ̀ka àrókò kó má dira bàtà gbẹ́gbọ́ lọ́wọ́ èèyàn nígbà tí àwọn ọmọdé ìbẹ̀rẹ̀ bí eré bí eré èmi lẹ̀gbọ́n ìwọ làbúrò èmi làbúrò ìwọ lẹ̀gbọ́n mo dẹ̀ ń sọ fún ẹmọ náà wọn rọ wọn ó ń fàmójútó oníkì ń fi wọ́n lẹ̀ àbí tó ń sọ kọ́ nìyẹn ẹni ọmọdé ló ń ṣe wọ́n eré náà ń ṣe tó bá yá ẹ̀gbọ́n àmọ́ àbúrò àmọ́ nígbà tó ti ń kọjá àfaradà mò ń mò ń pàkíyèsí ẹ òní rárá ẹ ṣé alábọ̀rùn ti ń dẹ̀wò báyìí. nígbà tó ti wá rí báyìí nǹkan ìgbà yẹn mo kọ̀rọ̀ lójú ọmọdé ló ṣe ìṣe wọn ni pé ṣé bá sọ́ọ̀lì náà bá sọ́ mo bá sọ́ lóòrù àṣà ni sọ pé ọmọ burúkú ni káwá lè fẹ́ kó ọ̀dà kí la wá fẹ́ ṣe lórí kí la fẹ́ ṣe lórí ìtòdélẹ̀ báyìí. ẹ àní ìwọ̀n náà ni bóyá kí a tẹ̀sẹ̀ lébọ̀ àbí kíákíá kẹtẹsẹ̀ lébọ̀ orí ìjókòó tó máa jókòó lé arọ báyìí nìyí kẹtẹsẹ̀ lébọ̀. má tẹra má dúrà bó ṣe chọ́ọ̀chì lóde gbà lọ ni bó ṣọ̀dọ̀ àfáà ni kò gbà lọ ọ̀rọ̀ yìí ti ń fàmójútó tó o bá mọ̀ hmm. ọ̀rọ̀ mojísọ́lá ti ń fẹ́ àmójútó òdodo ọ̀rọ̀ mo sọ fún ẹ̀yin mo ti mọ̀ parọ́ nìyí tọrọ bá délẹ̀ tán ọ̀run ẹlẹ́sẹ̀ méjì lè máa ń dá sí ìgbà tèmi ti ń sọ fún ẹ jẹ́jẹ́ àjọ panupọ̀ kájọ bọ́mọ wí òní ẹ òun yọ ọ̀sẹ̀ gbọ́n ẹ lọ́rùn ni ẹ filẹ̀ ṣé kò ti wá dé nǹkan báyìí àbúrò rí pé nǹkan ti wọ̀ ìsìn ni ìwọ náà ṣe wàá rò pé kàn tẹ̀sẹ̀ lé bọ̀ èmi ò tẹ́ mi mẹ́sẹ̀ lé tẹ̀ ń tì bọ̀ nǹkan o bí kì í ṣe pé kẹ gbàdúrà ká gba àwẹ̀ ibi tó bá rí o lọ ọ̀rọ̀ ẹ̀ ò yé mi o ó ń fàmójútó ní tèmi sọ fún ẹ̀ nìyẹn. ẹ jọ ẹ mọ wọn àrùn báyìí. àǹtí Mojí àǹtí Mojí oúnjẹ yìí ni mo bá yín gbé wá mo dẹ̀ bá yín sè bẹ́ẹ̀ ṣe máa ń láìkẹ́. ṣèkẹ́mi hmm? mi ò jẹun inú ń bí mi gan inú bí mi báyìí. àǹtí Mojí láti ìgbà tílẹ̀ ti mọ́ ẹ̀ jáde ibi tẹ́ jókòó sí yẹn lẹ́wà. Ah, ah. ẹ̀wá lè nítorí pé wọ́n bá yín wí kẹ́ wá kọ̀ kẹ́ má jẹun ṣé ẹ̀ mọ̀ ẹ́ pé òpin inú la fi ń gbé tìta ni. kẹ́rí pé ẹjọ́ ń jẹyàn kẹjẹ́ tán ni o. ẹ má bínú o mò ń bọ̀ o mò ń bọ̀ o ẹ àwọn wo ló wà bẹ̀. ọkùn ah, jíde rè o ah, ah, àwọn àlejò lálàgbà yìí àlejò lálàgbà yìí o ẹ kú mo wà ẹ kú jọ mẹ́ta àwọn ẹ ẹ ẹ má bínú ọkùn jíde ó dùn mí tí èsì irú àná lẹ wá o ká níbi àná lẹ bá wà ní kò bá dà o sẹ́ẹ̀rì lè wà yìí lánàá ó gbóná yeyeye bí ilé iṣẹ́ búrẹ́dì ni o ilé yìí ṣé mo ṣèyàwó ah ẹ fọ̀rọ̀ ọ̀rọ̀ ṣíṣí lẹ́ o ọ̀rọ̀ ṣíṣí kọ́ ni mo bá yín sọ o. níbo ah. ló wà kí ló ṣe é kí ṣó wà lọ́sibítù ni. sẹ́rí ilé ọ̀dọ̀ wa ìlànà gbígbà téèyàn jagun ìtìlá ni ọ̀rọ̀ wọn náà sì ni àǹtí mo jí ní tí wọ́n dánwò lé ìlànà ní tọ́ dánwò ah, wọ́n wá lọ́sibítù gan èèyàn fẹ́ lè wò bóyá wọ́n wà ní kọ́lọ́ntà ni pé kí ọlọ́run ò jẹ́ ká lọ́rọ̀ lọ́sibítù àmọ́ tí wọ́n dánwò nǹkan tó le gan ni. wo wo wo àbí jọ sọfẹ ju ọ̀rọ̀ èmi rẹ gbọn èmi làbúrò yìí a máa ń fà lójoojúmọ́ yìí. Ah! báwo lẹ ṣe ẹ wò ó yẹ kẹ́ ẹ máa ṣe wòlíì ní ẹ̀yin méjèèjì ẹ ti ríran jù gẹ́gẹ́ bó ti rí lẹ sísọ ah èmi lẹ gbọn èmi làbúrò tí wọ́n fà nínú ilé yìí lánàá tí wọ́n fà nínú ilé yìí ní àná. ló ń ah! wá kàràmọ́ báyẹn agbárí fi gbogbo yẹn lẹ̀. mo ti máa ń sọ fún nǹkan tí ẹ wo ok o ṣe o ṣe ṣé nǹkan tó fi dára dúró. èyí tí mo fẹ́ fi dára dúró ó kélé. ẹ pẹ̀lẹ́ ẹ bó tiẹ̀ jẹ́rìí yín sẹ́ẹ̀rì ah. mo gbọ́dọ̀ gbowó minister for information torí information ni mo pass fún yín sẹ́ẹ̀rì ọkùnrin jíde gan ẹ̀rín wọn gan tiẹ̀ máa ń pa mí wẹ́fọ̀ tẹ́yìn gan ló ti fẹ́ ju ti àti mo jí lọ gbogbo tó ẹ káwọn máa fi rarun lẹ́yìn fi rarun tó bá yáde sí ẹ máa ro bìrì àrísí láàyè àbí Ghana weaving <laughs> àwọn malian coach malian malian. <laughs> Ah, ah. bọ̀bọ̀ yẹn stupid gan now báwo ló yẹ máa sọ wípé mọ́tò tèmi fẹ́ gbé jáde lòun máa gbé jáde á dẹ̀ máa kílèmù pé òun dàgbà òun jù mí lọ. Ah, wọ́n dìjẹ́ kó gbé ìgbà tó ti ní mọ́tò tó ń fẹ́ gbé nìyẹn kí ló le tó yẹn wọ́n pe cabman náà. àbí náà ṣe bí kò táwọn àgbàlagbà fi máa ń rí àwọn ọmọdé jẹ ni. I wonder. ẹ̀gbọ́n ẹni náà ò dẹ̀ rí ibi kankan láti. bẹ́ẹ̀ ló ṣe é sóhun. ṣó gbádùn sórí ẹ pé ṣá ṣó mọ̀ọ́kọ́ tó ń sọ lẹ́nu ah, ah. Tọ́lá ni ṣọ́ ara ẹ o kò ṣọ́ ara ẹ no no no no at this point ìwọ ni kò ṣọ́ ara ẹ ìwọ ni kò ṣọ́ ìwà wù náà what is your problem i have told you several times wípé obìnrin tó bá ní ẹ̀gbọ́n ọkùnrin kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run because lára ẹ̀gbọ́n ọkùnrin yẹn ló máa ti kọ́ bó ṣe máa gbé pẹ̀lú ọkùnrin because all men are the same i'm telling you the fact ẹgbẹ́ ẹlẹgbẹ́ máa máa jẹ i'm being sincere with you here So fẹ́ gbọ́ i'm very sure wípé ẹgbẹ́ ẹ tó bá máa níyàwó ẹ ó máa lè kó pẹ̀lú obìnrin really hmm. has an advantage wípé o fẹ́ fi ẹ̀gbọ́n ẹ̀kọ́ gbogbo àṣegbé lọ́dọ̀ ọkùnrin tó lọ́n bá kọ́ wípé mi àti ẹ máa gbé papọ̀ gẹ́gẹ́ bí lọ́kọ láya how are we going to cope gbà tó ṣe wípé ẹ̀gbọ́n ọkùnrin tí wọ́n ní o ò lè cope pẹ̀lú ẹ̀ how you gonna cope with me and I can assure you àwọn ọkùnrin we are all the same wọ́n ṣe máa sọ pé obìnrin pé the same ni àwọn ọkùnrin náà we are all the same now we like to dominate we like to be in charge a fẹ́ jẹ́ olórin gbogbo now now tell me tí ẹgbẹ́ ò bá lè fi àgbàrá ẹ jẹ báwo lèmi ṣe fẹ́ rẹ jẹ. o ní sùúrù ẹyọ kan which is not good. Jide. no i'm being sincere with you tí má lè bá ẹsùn tọrọ tàbí bá ẹsùn tọrọ now àwọn ọ̀rẹ́ ti bá ẹ i've told you this thing several times wait go change. ṣé mo pé tó bá kí n ṣe pé relationship tó wà láàrin wa ni ó mọ nǹkan tí mo lè sọ tó bá ti máa bá mi sọ̀rọ̀ náà ṣé lójú àwọn èrò ló ti máa bá mi sọ̀rọ̀. jọjọjọjọ táwọn wo làwọn èrò. Jide. <laughs> Chidi, for the last time, má bá mi sọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn mọ́. Má ever bá mi so mọ́. When you call him bọ̀bọ̀, it gets me angry. He's your brother. Ẹgbẹ́ ẹni náà ó ṣe máa pè bọ̀bọ̀ yẹn. Kí ni gbogbo nonsense yẹn náà? Ọ̀rọ̀ yìí àbí mi. Are you working out on me? Kí wàá lọ ṣe tẹ́lẹ̀? Ṣé kò wọ́kà tó wájú wa? You know what? Ṣé ẹ̀yin ready kí n pick you up àbí I'm leaving? <laughs> Ṣé o rí i? tọ́lá ni gbogbo nǹkan tó sọ pátápátá ni mo ti gbọ́ fi gbogbo àròyé yẹn sílẹ̀ sórí bá a ṣe sọ yẹn gangan náà la ṣe máa ṣe ẹ o bá a ṣe sọ yẹn la ṣe máa ṣe má wọrí all right all right. ah ẹ pẹ̀lẹ́ àǹtí mo jí ẹ pẹ̀lẹ́ <laughs> ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ ti torí ẹ̀ rí yín fún. ọ̀rọ̀ wo ni ẹ ẹ jọ ẹ má bínú o ẹ má bínú o èmi kàn rò gẹ́gẹ́ bẹ́mi àti ṣe jẹ́ pé à ẹ bẹ́mi ṣe iṣẹ́ ní ọ̀dọ̀ yín bíbá yìí pé ká ní kẹsí pé bóyá a kàn mọ́ra àbí ká tẹ̀tún wá sọ pé bóyá a ṣe mọ́ra kémi kàn bèrè pé à ẹ ọ̀nkú jayé tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n yín kọ́ o ṣé àlàáfíà náà wà o ìpè ṣe dáadáa náà wà kíkan ní à ọ̀nkú jayé ẹ̀gbọ́n yín kọ́ àwọn ọmọ kan tí mo ti rí wọn nǹkan kan ẹ jọ kí ṣe báyìí. wèrè ni. ah, ah ẹ gbà mí lọ́wọ́ ọ̀bọ̀ ìkẹ́ ẹ òkèlè. ẹ má. kí ló rò débẹ̀. ẹ ẹ kó ṣe pé bóyá mo mo mo rò kan púpọ̀ èmi kàn rò bẹ́ẹ̀ àti pé sẹ́rí nǹkan táwọn èèyàn máa ń ro ta lè èmi ń rò táwọn èèyàn ń sọ èmi wá wò pé wọn lójúnú pé ẹ̀yin gangan ni ẹ̀gbọ́n pé ọkùn jáyé ni àbúrò lèmi fẹ́ sọ fún yín pé. ẹ ṣe bí gbogbo yín náà lè lójúnú tó o bá sọ fún yín náà ṣé kò yẹ kẹ́ mọ̀ ni. èèkàn ẹni sùúrù kí ló dé èèyàn máa ń mú òótọ́ ọ̀rọ̀ tí ẹ kì í lè ń sọ tó fi jẹ́ wípé àfikẹ́ ṣáàdá gbogbo nǹkan rú òun lè máa like kí ni problem yín náà. àwọn èèyàn lè sọ èmi mọ àwọn èèyàn wọn tún máa sọ pé à ipe àìfàgbàfẹ́ nìkan òun ni ò jẹ́ kí òun ni ò jẹ́ káyé gun. èmi náà sọ fún wọn pé kò dá kí àbúrò ọmọ rí ẹ̀gbọ́n rẹ̀ fún pé ìwà bàjẹ́ nì. sórí bó ṣe wà yìí èpè ogun ni màá padà fún ẹ. fún nǹkan tó sọ yẹn ogun máa pa ẹ́. orí ẹ̀ dàrú tí o bá kí n ṣe pé tí o bá ń ṣe ìhà tó kọ sí mi ni ó yẹ kí n gba etí ẹ̀ fún ẹ ẹ̀yin bọ̀ tí ẹ̀ ní sùúrù ṣé ẹjọ́ orí burúkú ẹjọ́ òṣì tó fẹ́ bá mi rò nìyẹn tó fi sọ fún mi pé o fẹ́ rí mi o fẹ́ rí mi o fẹ́ rí mi o fẹ́ rí mi ṣé kò tó fẹ́ rí mi fún leléyìí. ẹ èmi kàn fẹ́ kí àlàáfíà jọba nulẹ̀ kó má dàbí ìgbà tí gbọ́n mi sí omi ò tó máa ṣẹlẹ̀. wá jẹ́ kí n sọ̀rọ̀ kan fún ẹ sórí nílé ayé ẹ ní ilé ayé ẹ ni mo sọ fún ẹ sórí bí mo ṣe wà ẹ tó bá fẹ́ rí mi kọ́kọ́ dialogue pẹ̀lú rẹ ná kọ́kọ́ rò kó kọ́kọ́ dàrò lọ́dọ̀ ẹ ná kó tó ẹ̀ṣẹ̀ wa máa gbé ẹjọ́ òṣì máa bọ̀ lọ́dọ̀ mi níjọ́ tó bá tún pè mí fún ọ̀rọ̀ báyìí ilẹ̀ máa ga ju ẹ lọ́jọ́ yẹn ah, ah irú rubbish wo nìyẹn can you imagine bàtẹ́ pé òní iṣẹ́ tó bá níṣẹ́ tíṣẹ́ ká ẹ lára òní òní máa tó òní máa tójú bọlẹ̀ kó òní máa tójú bọlẹ̀ kó máa ṣe kékeré nonsense ẹ má bínú ma kò tún wá rọ̀rọ̀ gidi sọ ọ̀rọ̀ ẹ̀gbọ́n àtàbúrò kí ló kún ẹ pẹ̀lẹ́ bíi wa aláyọ̀ọ́nù sọ àti kékeré náà nìkan burúkú ti mú ẹ lára ojúbọlé ẹran núrù. ẹ má bínú ẹ má bínú o ẹ má bínú ah! wàláì ọlọ́ọ̀kan yọ yín tí o ṣe pé èmi lọ kun martin ayé yín bàjẹ́ jù ìbàjẹ́ ò sì tẹ́lẹ̀ bàjẹ́ o ìwà gbéraga sí ni ìwà gbéraga ni bọ́ọ̀lù bọ́ọ̀bọ́ káàtì ẹ̀kọ́kọ́ sọ pé kálẹ̀ ẹ̀yìn tiẹ̀ lẹ́ bá jẹ́ ẹ̀gbọ́n lóòótọ́ tí ọ̀nkù jayé bá jẹ́ àbúrò ṣé bọ́ọ̀kùnrin ló ilé àbọ̀kùnrin kọ́ ni baálé ilé ni kò sí bóbìnrin ti fẹ́ gangan tó ọkùnrin sì jùlọ kílẹ̀ kílẹ̀ gbẹ́tẹ̀ ń gbé kílẹ̀ ẹ bàjẹ́ ìwà gbéraga ni kẹ́mọ sọ pé ẹ̀yin ẹ̀yin lẹ̀gbọ́n sáwọn tó bí àwọn tó bí yín wọn wọn mọ wọn mọ wọn mọ bó ṣe bí yín síra wọn àbí wọn èsè bẹ́ẹ̀dẹ̀ àìsè bẹ́ẹ̀dẹ̀ ń bí ta ta àmọ́ ẹni tó jẹ́ gbọ́n ni. ọ̀rọ̀ yín sì ti yé mi ọ̀rọ̀ yín ti yé mi adopted lẹ́ẹ̀ jẹ́ adopted side ni adopted side àwọn náà máa ń wà báyìí tẹ́ bá ṣe adopted side ẹ máa claim ẹ̀gbọ́n èèyàn jù ọ lọ ọ ní díẹ̀ ni sọ díẹ̀ wọn lè rà lọ́jà ni tí mo ra kankan kankan ó lọ́ máa fún ògùn sí pèfé mi ògùn kọ́ máa jẹ́ kìíní. ọ̀ oh, chairman gbogbo àwọn dọ́kúmẹ̀ntì rẹ̀ rí. àwọn èyí tó kù yìí ẹni kan ni máa sáyẹ̀nsì ọmọ ní nǹkan ló máa sáyẹ̀nsì. torí ẹ̀ náà ni mo ṣe gbọ́ àfòyín kẹ́ confam ẹ̀ mm. mo kàn fẹ́ kẹ́ proofread ẹ̀ ni kí ẹ sign kóun náà dẹ́ lè sign you know so that. èmi ò ríbi tí mi máa sáyẹ̀nsì níbi ó dà pé jayé ọlá nìkan ló ní signature. òun ló ní signature yẹn but at the same time you know, as the sponsor. oh good. yeah. Uh, yeah. well ó dà pé ti perfect document ẹnu kẹkàn gbé wọ embassy ni mm-hmm. kàn dẹ fún jayé ọlá visa. automatic visa ni. kọ́mọ máa lọ jayé orí ààrẹ lamẹ́ríkà ni. àbí láìsí wàhálà láìsí dààmú. màá tiẹ̀ bọ́ nínú wàhálà èmi òjò ẹ̀ ìwọ òjò mi tẹ̀gbọ́n tó ń bá kiri ṣé lèyí náà sún yàn. Mm-hmm. láì ṣorogún. at least kí peace tẹ̀lé rán. lọ́ọ̀yà Fálànà. ẹ my dear báwo. ẹ jọ kí ni ìṣòro ní kankan kí ló dé tó fi jẹ́ wípé nǹkan tó bá kọjú sí yín ẹ̀yin ò kí ń ràn yẹn ẹ jọ ẹ sọ fún mi kí ni ìṣòro yín gangan nínú ẹbí kí ló ṣẹlẹ̀ gangan náà ẹ tó fi jẹ́ wípé àfi kí ìṣàyànjú náà wá síbí ìyá ṣé ẹ̀yin ò ní nǹkan ní ìtẹ̀rọ rárá ni bọ̀ kí ló dé tó fi jẹ́ wípé ẹ fa ẹrù tìyín lọ́wọ́ ẹ wá gbé ẹrù ẹlẹ́rù sórí náà. iṣẹ́ mi ni mo ń ṣe náà jama. bùjì not again not again. anyway àbọ̀ wa bá lọ́rọ̀ yín méjèèjì ṣe ti gbọ́ dadi. yes daughter. ìyẹn wípé ẹ ń plan láti ran ọjà yìí lọ sí abroad. kẹfì mi sílẹ̀. Eh, eh, eh, yes of course jayé ọlá láti travel. wàhálà mi ti pọ̀ jù nìyẹn o. kì í ṣe pé wàhálà ìwọ gangan ló pọ̀ jù wàhálà yìí méjèèjì ló pọ̀ ló fẹ́ sómi mo á wòye pé tí n bá split yín and uh, don't forget mo kọ́ fi ọ̀rọ̀ lóyìnbó ìlú ẹ̀ oníhùn ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ lóyìnbó mo dẹ̀ fi pé ẹ̀gbọ́n ẹ kókùnkùn kó máa lọ tó ń bá wà nílùú òyìnbó tí wọ́n wà nílùú ìpẹ́yà ẹ sinmi èmi lẹ̀gbọ́n ìwọ làbúrò ohun tí mo ṣe nìyẹn. dàdí ẹni ìlú ni mo máa sọ fún yín wípé jayé ò kì í ṣe ẹ̀gbọ́n mi kì í sọ mọ́ ẹ. Ah! Eh, hmm ẹ dẹ̀ mọ̀ mí dáadáa o bẹ́ẹ̀ lẹ mọ irú ọmọ tẹ̀bí. èmi hmm. ń ṣe kí n fẹ́ mọ̀. ìyẹ́wò. kí ni ìtumọ̀ gbogbo ilé. yé ah! kí ni kí ni gbogbo ilé. Muchi. Ṣọlá how long ti kí take me kí n tó prepare chairman chairman what is all this kí ni ìtumọ̀ gbogbo lè sè. chairman. sir, ọ̀rọ̀ ọmọdé sir, kì í ṣojú lásán mi. ọ̀ṣẹ̀ mọ́nà wàrà rẹ̀ bí ti ẹ̀ ọ̀rẹ́ ọ̀kẹ́rẹ́ ọ̀ẹ́. Mojísọ́lá Mojísọ́lá jẹ́jẹ́ láyé gbà àfi kó o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lèèyàn ṣe nílé ayé èèyàn kì í rágbà fi hàn torí pé bó pẹ́ bóyá àgbà máa padà pọn ọ̀yàn náà ni kí ló dé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ́. big mommy ẹ ẹ má bínú mà o ṣé mọ́mísì mi sọ fún yín rí wípé mo báyàn jà rí tàbí mò ń bá àgbàlagbà dùn nǹkan tí ò yẹ kí n má bá dùn big mummy kẹ́dẹ̀ tó máa wò náà látijọ́ tí mo ti dé ilé ayé mi ò yájú séèyàn kankan rí ó kàn fẹ́ bá mi lórúkọ jẹ́ ni ó fẹ́ bà mí lórúkọ jẹ́ ni. Mojísọ́lá mi ò sọ pé ó yájú séèyàn ta o ṣùgbọ́n èèwo ni tẹ̀gbọ́n ẹ̀ jayé ọ̀la tó jẹ́ pípé gbogbo bàbá ẹ̀ ni ò jẹ́ ìkọ̀kan wájú ẹ̀. Hmm, hmm, hmm. wàá wo ọmọ pé o fẹ́ nà án ni ẹ̀gbọ́n ẹ̀ dẹ̀ ni igi mọ́ ẹṣin dẹ̀ jìnnà sórí. mọ̀mí ẹ má gẹ̀ẹ́tì ẹ̀ wrong rárá ah! bí tẹ mẹ́nu lọ yẹn ah! ẹ má sọ̀rọ̀ débẹ̀ ṣé rí àwọn nǹkan yẹn mi kì í fẹ́ gbọ́ ah! torí pé ẹ jẹ́ èèyàn kan tí mo nífẹ̀ẹ́ sí ni mo ṣe tún máa tún bẹ̀yìn lẹ́ẹ̀kan sí pé ẹ má mẹ́nu débẹ̀ mọ́ rárá mi ní láìkẹ̀kẹ́ sọ̀rọ̀ débẹ̀ jẹ́ yóò kì í ṣe ẹ̀gbọ́n mi mọ́ mi kì í ṣe ẹ̀gbọ́n mi ojoojúmọ́ ni mo máa ń sọ fáwọn èèyàn wípé kán yé pé jayé lẹ́gbọ́n mi mọ́ bẹ́ẹ̀ ni mọ́mì ó yé ó yé mi. ohun tí mo yẹ sọ náà rè wo wo wo àìtí kò falẹ̀ ìfà tí ì ṣe ṣéwọ̀ náà ti rí ohun tí mò ń sọ gangan nìyẹn àmọ́ jẹ́ ń bí ẹ léèrè o bóyá o gbọ́ nǹkan kan àbáwọn kan ti ń pẹ wọ́n ti ń pìtàn tí ò jẹ́ òótọ́ fún ẹ hmm. eh, no bóyá o ti ráwọn ọkọ tó ń sọ̀sọ̀kúsọ fún ẹ pé bóyá jayé ò kì í ṣe ẹ̀gbọ́n ẹ ọmọ ọ̀yẹ́ ọmọ bàbá ẹ ni èmi lèmi wá nílé yí báyìí tí mo wá tọ́ jayé. mo mi àníkẹ́ má sọ bẹ́ẹ̀ mọ́ sí i ẹ má pe jayé lẹ́gbọ́n mi mọ́ ẹ yẹ ṣe mistake yẹn mama I don't get it twisted mom. mo jí ṣé o bá wọn láyé ni àbí àwọn náà bẹ̀ẹ́ láyé ẹ kí ló ń ṣe ẹ gùn wọn dẹ̀ ń bẹ́ẹ̀ sọ onú ìfẹ́ gbọ́ bó ṣe ń gbé ẹ lọ́wọ́ òun bọ̀ òrùka kí ló dé ẹ eh, kí ló ń gbénu ẹ̀ gan-an jẹ́ kí n mọ̀ àbí kí lẹ mo sọ. big mummy ẹ bá má jẹ́ kí ọpọlọ tí ò tó nǹkan kan máa ṣẹ́gìrì sí mi lára. Eh? èmi àti mọ́mì ẹ̀ lájọ ń sọ̀rọ̀ mi ò bá ẹ sọ̀rọ̀ and mind you sórí àtìgbà tó ti ń bọ̀ yẹn ni mo ti mọ̀ wípé ọ̀rọ̀ tí ò kàn ẹ́ lápá tí ò kàn ẹ́ lẹ́sẹ̀ ló fẹ́ wá dá sí mo kàn mọ́ wọn máa wò sáì rẹ̀. Mojísọ́lá and for your information tá a bá ní ìdẹ́ ẹ a máa pè é ah, ah. èmi èmi ni ọ̀pọ̀lọ́ tó ń ṣéègì sí wọ lára ah, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ibo ló ti rí ẹnu ẹ ta ni wọnú ẹ bá mi bí màmí because ọ̀rọ̀ ẹ ò tiẹ̀ fẹ́ yé mi mọ́ ṣé èmi ló ń bá wí. Mojísọ́lá. màá. ṣọmọ ẹni tó ń bá sọ̀rọ̀. ta ni. kò ń ṣẹgbẹ́ ẹ̀ ọmọ mi ni ó jù ẹ lọ dáadáa. mo mi ẹ fi yẹn lẹ́jà rẹ. ẹ wo ẹ jẹ́ kí n sọ fún un. wọ́n wọ́n wọ́n jẹ́ kí mi sọ nǹkan fún ẹ o ilé yín ló ti lè máa ṣe àwọn ìranù tó ń ṣe yẹn ilé ìyá ti tèmi lèmi wáyé o ò lè wá sí nígbà kó wá máa sọ̀rọ̀ sí mi àti wípé tó bá mọ̀ pé ò ní gbọ́ràn sí ìyá tèmi lẹ́nu bóyá kò get out kó lọ sílé yín kó kúrò bíbà kí má rí ẹ mọ́. mami ẹ gbó. ó ló ti tó. Mojísọ́lá kí ló ṣẹlẹ̀ gangan náà kí ló gbé ságbá tó ń gbé. Ojísọ́lá ó jù báyìí lọ ni ní wájú mi níjókòó mi. mọ́mì ẹ ti ń bínú mi lè fẹ́ kẹ́ bínú rárá ẹ má bínú ẹ jọ̀ọ́ mọ́mì mi ò wá síbí láti wá rúùtì yín bẹ́ẹ̀ ṣe pè mí mo wọ́n náà kọ́ yín ẹ ẹ má wàá jẹ́ kí irú ilé irú kínní irú kínní ṣé mo pé mo sọ náà lẹ́ẹ̀kan wípé kẹ́ má jẹ́ kí ọpọlọ tí ò tó nǹkan kan kó máa ṣẹ́gìrì sí mi lára. ju gbogbo ẹ lọ màmí ẹ má pè jayé ọlálẹ́gbọ́n mi mọ́ ṣe ti gbọ́ big mummy àtúmọ̀ríra ṣe ti gbọ́. máa lọ mọ́mí ẹ má bàa fún anything mọ́ orí mo ní ìgbéraga in fact mi ìmọ̀ orí ìsìn dẹ̀fín bá sọ̀rọ̀ ṣé bí táyà rẹ̀ ń bá sọ nígbà tó dẹ̀ tí lóun ò gbọ́ ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ kí ló dé gan-an. ṣé mo jí sọ́nà rẹ̀ lè ṣá. èmi mọ̀ bí tó ti rìn ní mo mọ̀ nǹkan tó ń jẹ́. ṣé mo ń fi kẹ̀ mo lè tẹ̀lé. Fálànà àìmọṣẹ́ kan ọmọ orogún ẹ ló jẹ́ kó torí bọ̀ mí gbóná ó ti gbá ṣoṣo lójú dandan ni kò ríjà ṣoṣo. ṣe mọ́. yes now báwo ni mo ṣe máa ní ọ̀rẹ́ tí mo nílè correct ẹ̀ ah, ah, ṣebí tí n bá ṣe nǹkan tí ò dáa ọ̀rẹ́ mi máa pè mí pé nǹkan tó ṣe yóò dáa o bó ṣe máa ṣe lélẹ̀ bó ṣe máa ṣe lélẹ̀ bó ṣe orí eléyìí tó bá ti tẹnu mọ́ báyìí pé nǹkan báyìí ló máa ṣe nǹkan tó máa ṣe nìyẹn o kò ní ẹ wá gbọ́ nǹkan tẹ lẹ́nu mi báwo lọ báwo ṣe máa lọ́rẹ̀ẹ́ bẹ́yẹn kò possible so let her be and let me be ah irú ọ̀rẹ́ wo nìyẹn. bọ́ tọ́lá ni ah, kí ló expect ipò nǹkan tó sọ yìí is normal. <laughs> Ah, ah, ṣé wo mọ̀ pé àwọn ọmọ bàbá olówó yẹn bó ṣe bá wò wá tiwọn yẹn gbogbo nǹkan tó ń sọ yìí kò kákùn ṣó fẹ́ gbọ́ ó wù bàbá ẹ̀ ló ń gùn which is normal. Ah, like seriously i'm highly disappointed in you. kí ló dé. yes because mi expect pé kọ́ báyìí máa jáde kúrò lẹ́nu so torí ó jọ ọmọ bàbá olówó ló ṣe wá ń wù abẹni tó rí ẹ òpin àbí ó kì í jọ ọmọ bàbá olówó ìyẹn mi pé àmì lówó àbí àbí ṣó fẹ́ lówó tiwọn mówó tiwa ni why are you talking like this dà bẹ́ẹ̀ máa lówó lọ́wọ́ ìyẹn ni kó díẹ̀ má pè é ìwà tó wà nú ẹ̀ ló fẹ́ gùn yẹn. ó ah, ṣe support mi because mo gbọ́dọ̀ dàda tó ń sọ yẹn ó rà kó bíbí tẹ̀tí jọ sí ó sọ fẹ́ pé èèyàn ń fún lọ́ba sàn ó ní pé owó bàbá ẹ̀ kan ṣe gbàgbọ́ adéǹkan tó fẹ́ ṣe abẹ́ẹ̀kì ṣe ìwà òkè ṣá ṣe ìwà òkè kí ló ń ṣe yìí nà mo ń bá yín sọ̀tọ̀ rẹ̀ ló fún mi láṣọ aṣọ kọ́ aṣọ ni ìwọ ọjọ́ bàdá sí i. sọ. kí ló dé kí lẹ̀ rò. ikú àwọn ọmọ lọ́ọ̀yà méjèèjì ó ń ṣe mí kàyéfì. lọ́nà òun. Ah, nítorí n tó ṣẹlẹ̀ ni pé n tó ṣẹlẹ̀ sí lọ́ọ̀yà àkọ́kọ́ ló ṣẹlẹ̀ sí lọ́ọ̀yà kejì hmm. ìgbà tí lọ́ọ̀yà àkọ́kọ́ máa kú wọ́n ní ìgbé àgbọn àgbọn ló ń pariwo. Mm ìgbà tí lọ́ọ̀yà ẹlẹ́nkejì máa kú àgbọn yìí náà nánú ta ẹ ṣé ò wá rí i pé ó mú fura lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àbúrò kò náwó ni. àti wípé ṣàánú abiyamọ ò ìjíǹde ayé táwọn ọmọdé yìí jí kí lọ́jọ́ orí wọn abiyamọ kò rọ̀ àwọn òbí wọn rán wọn léèwé wọn wọn wọn kàwé wọn gboyè wọn di lọ́ọ̀yà wọn ṣe ìbẹ̀rẹ̀ ayé wọn ọlọ́jọ́ dé ó mú wọn lọ àti kíní àti kejì. kẹtẹ ìjókòó tẹ ẹ rò mí. ṣé kò tó rò ni. ẹ ẹ ṣọ́ra yín dádìjáyé ẹ ṣọ́ra yín ẹ ẹ má kú kí ikú tó dé gbogbo ilé tẹ̀ ń ṣe yìí ẹ mọ̀ pé kò dáa fún health yín. I know. Ah, ah, gbogbo ilé tẹ̀ kà sílẹ̀ ẹ̀sìn ẹ àgbọn ó ta àwọn méjèèjì wọn ṣaláìsí àwọn tó ń lọ lórí express kò ṣe é mú iye òkú tó ti kú lórí express ni hmm. ikú kan ló máa pààyàn. I know. ẹ ṣe sùúrù o. Hmm. mo mọ̀ mo mọ̀ pé ikú kan ló máa pẹ̀dá. bẹ́ẹ̀ni. àmọ́ àánú abiyamọ ló ṣe mí àwọn ọmọdé ìkéré kí lọ́jọ́ orí wọn kí lọ́jọ́ orí wọn. kí la fẹ́ bọ́ lọ́hùn fa. kò sí. ẹ ṣe sùúrù sùúrù ló ń sọ fún yín o ẹ má fi òun ṣe láyé léṣe o tẹ̀dẹ̀ mọ kọ̀ndíṣọ̀ yín o bp bp ẹ fẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ò ní kókó kankan bí kò ṣe yí lágbára ọlọ́run mi ò ní fojú sunkún bẹ́ẹ̀ ni lágbára ọlọ́run ká mi wá tají ńkọ́. ẹ eh, a máa padà sùn náà ni kò máa padà gbé wa lọ. Eh, ẹ ẹ jọ ọ̀nkò jírí ẹ má bínú pẹ̀lú ọ̀rọ̀ tí mo torí ẹ̀ tí mo ní mo fẹ́ rí yín torí pé ẹ ìfẹ́ tí mo ní sí yín àti pé bẹ́ẹ̀ sì mo yọwọ́ sí mi lọ́kọ̀ọ̀kan olójà fẹ́ sọ̀rọ̀ tí mo sọ yìí torí tí settlement party di continuity ìṣòro ló máa ń dà wọ́n máa pa orúkọ dà orúkọ tí èsì tèèyàn ọlọ́run sì ní pa orúkọ eh, dà. okele okele eh? could you please just go straight to the point. point ah point yẹn man u ní ti ní thirty six wọ́n wà ní òkè tètè liverpool òun ló wà ní second. mo bẹ sọ̀rọ̀ bọ́ọ̀lù as in nǹkan tó fẹ́ bá mi sọ nǹkan ni kò as in má bà má eh! pẹ̀pẹ̀ sọ nǹkan tó fẹ́ sọ. mi ò mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ sọ gangan ẹ jọ tó rọ lọ mo mọ̀ pé ẹ lẹ́bi ẹ sì ní ara ẹ lọ́ọ̀rẹ́ bẹ́ẹ̀ sì wáyé ṣé bó ìlú ìṣètò sí ẹ lóbìnrin mi obìnrin wa tán lù ní ṣé irú àǹtí méjì ṣé ẹ fẹ́ fẹ́ wọn gẹ́gẹ́ bí lọ́kọláya ni àbí ẹ fẹ́ fi wọ́n sọ̀rẹ́ àbí ẹ fẹ́ fi wọ́n ṣe handbag. Mm, táyà ta lè ní. ẹ má fi wọn ṣe sàlísàlí o wọn ní rí nǹkan tó dáa tẹ bá béèrè yẹ́sì ọlọ́run náà bàgán yẹ́sì náà máa mú sẹ́rí tọ́ bá sọ pé obìnrin bíi iná àwọn náà ń jẹ́ bẹ́ẹ̀ tí nǹkan kékeré bá ṣẹlẹ̀ báyìí wọ́n gbé san ru ni kí ló ṣẹlẹ̀ mo rò pé ọkùnrin lọ́lọ́run fẹ́ dá àwọn kan tó jábọ́ mọ́wọ́ ọlọ́run lọ́wọ́ bóyá wọ́n bínú wáyé ni láì ṣe bàárì èmi ò rí wúrẹ́dì láyé mi. Hmm. Ah, irú yín báyìí ẹ̀yin sì rè síbẹ̀ ah, ah, yìí lẹ gọ̀ ẹ̀ sọ́rí síbẹ̀ yìí eh, lẹ tutù ẹ̀yìn eh, síbẹ̀ yìí lẹ ní sùúrù yìí. èmi gọ̀. no ẹ sọ́rí àṣìrè èèyàn tó bá rọ̀ tó jẹ́ pé ibi téèyàn bá bomi sí lẹ́nu yín ibi ìlú bàbá ìfọ̀ wẹ́ẹ̀rì. kò lẹ́nu jẹ́ ká máa là á ní mo gọ̀ mo rìn dé mo tutù. Hmm. nǹkan tí mo fẹ́ sọ ni pé èèyàn eh, jẹ́jẹ́ nìyí èèyàn jẹ́jẹ́ nìyí àwọn bọ́sẹ̀ wa wọ́n lé kakakaka bí àpárá ni tọ́lọ́mọ tọ́lọ́mọ irú ẹyin bọ́sẹ̀ wa ìwà láì odi lórí ẹ̀kọ́ lọ́sẹ̀ fún yín yà o tí ò ní fún yín wà lára rà nìkan ó ti yanjú ẹ̀ káwọn àgbo ibẹ̀ tó dá sí ká tó sẹ́tù ẹ̀ tó ti yẹyin ẹ ẹ wò pé ah sẹ́ẹ̀fẹ̀ wọn yà ni ah obìnrin pọ́ńtà kọ́mọ̀tẹ́ kó àwọn ní ó padà gbẹ̀mí yín tó bá jẹ́ pé unlimited ni megabyte ẹ̀mí tẹ̀ra ọlọ́mọdé kan sọ di data mọ́ yín lọ́wọ́ so ti yẹyin ayé ò ní pa ká wọn ò ní pa ká dára yín dà sáì dá o nǹkan tẹ́mi ni kẹ́mi sọ fún yín náà. òkèlè ah! àṣé òpònú náà lè sọ̀rọ̀ tó mọ́gbọ́n wá. pardon. àṣé nítorí ẹ ò pé ó lè sọ̀rọ̀ tó mú ọpọlọ dání. ẹ má sáwọn lè má bàa bí ìwọ ni mo bá sọ̀rọ̀. ah ṣé. ọkọ ọkọ bẹ̀rẹ̀ mo rò pé normal you torí ẹ ò pé tọpọlọ ẹ ti jàn tínú ẹ bu tó rọrùn sa mo rò pé òun ló fẹ́ bá mi sọ̀rọ̀ bọ́dí gbàdúrà ẹ má sọ̀rọ̀ ó sọ̀rọ̀ tó mọ́gbọ́n wá. ẹ jọ ẹ ṣé gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ látàárọ̀ náà tẹ́lẹ̀ àbí látẹ̀yìnwá látijọ́ tí mo ti máa ń sọ̀rọ̀ kò sọ́pọ̀lọ́ mẹ́. kò sọ́pọ̀lọ́ mẹ́ ó lọ́pọlọ eh. sórí in fact ó surprise mi léni o ojú eh. atẹ́gùn tó fẹ́ sí ẹ léni ọlọ́run máa jẹ́ kó máa fẹ́ bẹ́ẹ̀ lọ títí ọ̀rọ̀ tó bá mi sọ rẹ̀ èmi gan ti ń rò eh. mo rí rò. ẹ̀yin náà rò ẹ̀mí ìmọ̀ pé ẹ̀yin náà ti ń rò bẹ́ẹ̀ àmọ́ ẹ̀sìn ti ṣàtúnṣe. ọ̀rọ̀ gidi lòkèlè sọ yẹn o òótọ́ ọ̀rọ̀ gidi ló sọ torí mo rí pé Mojísọ́lá ò fẹ́ gbọ́rọ̀ èmi gan fúnra mi mo ti bá sọ̀rọ̀ dáadáa bọ́ a máa a máa mú èsì lọ sódò ní a lè fọ́ọ̀sẹ̀ láti mú mi ni ṣùgbọ́n tó dẹ̀ lóhùn ò gbọ́ kí ni a máa ṣe sí. inú mi dùn fún ọ̀rọ̀ tó sọ nítorí mi rò pé ìwọ ọ̀rẹ́ mi máa ronú bí obìnrin pé ẹ máa fẹ́ blame sórí ọ̀rọ̀ Mújì ti sú mi because wọ́n ní àti kékeré báyìí láti ń pẹ̀ka ìrókò tó bá dàgbà tán á gbẹbọ. bẹ́ẹ̀ni o. èmi ò dẹ̀ rẹ́dì láti fún eléyìí lẹ́bọ̀ àtọ̀ ìwọ tó lè kó pẹ̀lú ẹgbẹ́ ẹgbẹ́ ọkùnrin and all men are the same sometimes we like to dominate we like to command we like to uh, give instruction tí wọ́n sọ fẹ́ ń gbàdàgbà tábà marry tí wọ́n sọ fẹ́ pé ok baby o lè jáde lé ni o wàá máa bá mi jà ìwọ tó yẹ pé o lè gbọ́rọ̀ sí ẹgbẹ́ ẹ lẹ́nu bàbá mo ṣe fẹ́ kó pẹ̀lú ẹ̀ ah so ah in fact let me tell you the truth i'm done ó tọ́ ni because ó ti ń pè mí mi ò gbé kọ́ọ̀lẹ̀ èmi ò ṣe mọ́ mo ò ṣe mọ́ mo ní káàkiri máa lọ́n lọ tiẹ̀. jíde èmi ò lè ní kó ṣe àbí kó má ṣe decision tó bá take ó ti wà okay by me torí pé mi ì mọ nǹkan tó tún fẹ́ ká sọ fún òun mi ì mọ nǹkan tó fẹ́ ká ṣe. Bísọ́lá. Yes, daddy. Mo tún fẹ́ bí ẹ for the last time. Nítorí tí mo fẹ́ béèrè yìí, mo ti béèrè láìmọye ìgbà rẹ̀. Àmọ́ mo fẹ́ kó jẹ́wọ́ fún mi. Mo fẹ́ béèrè pé kí ni n tó need bóyá lọ́wọ́ mi ni o bóyá látọ̀dọ̀ jayé ẹ̀gbọ́n ẹ ni o bóyá lọ́wọ́ gbogbo wa ni o kí to n tó fẹ́ gangan tí peace fi máa rí mi nulẹ̀ yìí. Ṣé ọ̀kẹ́ mi ò ṣe má béèrè? nǹkan tí ẹ̀rọ understand ó pọ̀ ju nǹkan tí understand lọ. Eh, ẹ̀rọ lọ́hùn. mo dẹ̀ ń promise yín pé èmi yìí ni mo máa tàn mọ́lẹ̀ sí gbogbo nǹkan tẹ́ bá fẹ́ mọ̀. mo ṣe ọmọ mi i trust you mo sọ bẹ́ẹ̀ mo ní mo nífẹ̀ẹ́ ìwọ náà nífẹ̀ẹ́ mi ọmọ mi èṣù ò mà níyàwó o yóò bá mi tàn mọ́lẹ̀ sí. dadi daughter Sherry um, Jaye tẹ̀ ń wò yẹn i love him so much as my brother. wow bẹ́ẹ̀ ni mo sọ fún yín dáàdì. o nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n ẹ̀. mo nífẹ̀ẹ́ gidi gan but ẹ̀yin máa ń wò ó níwò pé kí ló máa ń ṣọmọ yìí tí ò kì í fẹ́ kí. Eh, eh, kò yé mi mi ò mọ̀ péré ló ń bá ṣe látijọ́ yìí. ẹ dáàdì. ẹ ọmọ mi. ṣe rí láàrin èmi àti Jayé ìjàfẹ́ lásán ni mò ń jà o. Ah, mo ṣe wá ń rí báyìí. tẹ́ bá wá fẹ́ kí peace reign hmm tí ẹ fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ mọ́ nínú ilé yìí. ìyẹn gan mo fẹ́. tẹ́ fẹ́ kí jayé máa lọ nílùú ẹ̀ kémi náà máa lọ ń lọ mi tàbí ká máa rìn papọ̀ ká máa ṣe pọ̀ bí ọmọ tìyá àti ti bàbá. èyí tí mo fẹ́ gangan ni. òun ni wípé ẹ yé pé jayé lẹ́gbọ́n mi mọ́ dádì ẹ má pè lẹ́gbọ́n mi mọ́ ó máa ń irritate mi tẹ́ bá sọ pé ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ni ẹ̀gbọ́n mi ni ah, ah. dádì ó dàbí májèlé létí mi mi ìfẹ́ gbọ́ rárá ah, dádì ṣé rí nǹkan tó lè mú peace wá láàrin mi àti Jaiye ni hmm. ẹ kò má tẹ̀ sọ pé ẹ̀gbọ́n ẹ̀ rè àbúrò ẹ̀ àbúrò ẹ̀ rè ẹ̀gbọ́n mi ìfẹ́ gbọ́. ok ó yé mi ní tí wọ́n ń fẹ́ ni pé o fẹ́ gba ẹ̀gbọ́n lọ́wọ́ ẹ̀ kó sọ òun dàbúrò kí wọ́n dẹ̀gbọ́n. Hmm, dadi ṣẹ̀rí kò lè yé yín rárá ìmọ̀ jẹ́ ká mẹ́nu lọ síbẹ̀ yẹn àtọ́ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀. bó o ṣe fẹ́ ká mẹ́nu lọ́bẹ̀ yẹn mo ti gbọ́ àmọ́ èmi náà ò fẹ́ kí wọ́n náà mẹ́nu lọ síbi tó wí yẹn sórí condition tó fẹ́ mi yẹn ò lè fẹ́ mi òkú àdá ló fẹ́ gbélé mi lọ́wọ́ kí n lọ ṣọ́ngbó dídí sórí ìwọ àtẹ̀gbọ́n ẹ̀ jayé tẹ báyìí ń bára yín fà láàrin ara yín èmi lẹ̀gbọ́n èmi làbúrò kò kàn mí mọ́ tó bá jẹ́ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín mi ò ní dá sí mọ́ àmọ́ mo ti sọ fún ẹ níjọ́ sí mo ní adìyẹ ló ń yé ẹyin ẹyin kọ́ ló ń yé adìyẹ lẹ́yìn ìgbà tí adìyẹ dáyé tán ló yé ẹyin o ò lè máa béèrè lọ́wọ́ mi pé ṣẹ́yin ló kọ́ dáyé àbádìyẹ ẹ̀gbọ́n ẹ̀ lakọ bí ká tó bí ẹ̀ òdì àdá ni o òun láti pati tó bá jẹ́ lórí ìyẹn ni jẹ́ kèmi náà wá sọ fún ẹ tọwọ́ ọmọ là ń gbà ẹnìkan gba tinú ọmọ sórí ọ̀dọ̀ mi nìkún wá o bí n bá yó bí mi ò bá yó mo mọ o tó bá insist lórí pé o fẹ́ máa sọ fún mi náà pé ẹni tí mo bí kí n tó bí ẹ ni kí n máa pè lábúrò ẹ kò possible kò ṣeé ṣe ìwọ kọ́ ló ń bọ́ mi èmi ni mo ń bọ́ yín o dáṣẹ́lẹ̀ fún mi èmi mo dáṣẹ́lẹ̀ tẹ́ ń jẹ́ sórí tó o bá wá ṣọ́ra mo ní tí o ò bá ṣọ́ra mo tún sọ lẹ́ẹ̀kẹta tí o bá ṣọ́ra mo jí sọ́la wá kò nínú yọ àpọ́nlé ni pé má dì zónù ẹ tí n bá kàn sọ yẹn wàá kàn rò pé lásán ni sórí ní ti máa ṣe fún ẹ ọlọ́run jẹ́ kí àgbà dàgbà kágbà wá re lú re bí àgbà ń rè tó bá ka wíìlì mi báyìí tó bá jẹ́ pé gbogbo ogún tí mo ní ló ń ju ẹ lójú wọ́n á ka wíìlì mi níjọ́ náà wàá wá omi lójú òní rí wàá gé kajẹ òní rẹ ní bẹ́ẹ̀lẹ̀ nítorí pé ìgbà náà ni máa jẹ́ kó mọ̀ yìí pé o kì í ṣọmọ anything o ní lẹ́tọ̀ọ́ sí nínú gbogbo ogún tó ń wò yìí èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ tí o bá jáwọ́ ni o. oh yes nítorí tí wọ́n bá jẹ́ ọmọ tèmi èmi ò ní máa bá ẹ sọ̀rọ̀ kí wọ́n kọ̀ sí mi lẹ́nu tó bá wá kọ̀ tó ṣe tó bá jẹ́ kí inú bí mi mo tó repeat ẹ̀ tó bá jẹ́ kí inú bí mi kò tí ì pẹ́ jù tí yóò bá wò sórí òrùn tó ràn yìí kó tó wọ̀ tó o bá padà wá bá mi nínú ilé pé dáàdi ẹ má bínú mo ti gbọ́ ohun tẹ wí màá pe lọ́ọ̀yà mi o rò pé àwọn lọ́ọ̀yà tó kú wọ́n ti kú àbí màá pe àwọn ọmọ ní lọ́ọ̀yà lóríṣiríṣi màá pe lọ́ọ̀yà mi màá tún wíìlì mi ṣe abẹ́rẹ́ ló kéré ju òní rí gbà nínú ogún mi wàá wó mi lójú òní rí èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. agbọ́n ni tí ń dalé lókorú tí ń dààmú onílé tí ń dààmú àlejò. tí o bá wájà gbọ́ ṣé bí oko ló yẹ kó gbé kí ló wá bí àti pé báwo ló ṣe wọlé gan for God's sake. kí tẹ ṣe ń paná lẹ́kún. iná tó ń jó òwe ìròyìn àbí èèwọ̀ sórí iná yẹn gangan wá ni o wo lẹ́yẹ ẹni tó bá ju ni lọ ó lè ju nínú ṣùgbọ́n ẹni tí ò mọ ọba òun ló fọba ṣeré. iná iná iná iná agbọ́ agbọ́ o agbọ́ ṣe yìí báwo ló ṣe ń ṣe yìí báwo ló ṣe ń ṣe yìí báwo ló ṣe ń ṣe ẹ sọ fún mi. ẹ ẹ dáìjà yìí ẹ dáìjà yìí dáìjà ẹ ẹ dáìjà ojú mi ojú mi ẹ ẹjọ ẹjọ ẹjọ ẹjì ẹjì ẹ mọkú mọkú mọkú dáìjà yìí dáìjà yìí. embassy mo ti miss lọ́yà Fálànà gan o. kí ló ṣẹlẹ̀ tó fi ń sọ bẹ́ẹ̀ náà. tí mo mọ̀ pé lọ́yà Fálànà tó kú case tó fún mi ní tough time yìí á ti bá mi yanjú ẹ̀. wo ọ̀rẹ́ báwọn ṣe kọ tiwọn nìyẹn báwo ni the same ikú ṣe máa pa àwọn ọ̀rẹ́ méjì ah, ó dojú sí mi gan o. irú kú wo nìyẹn. ṣé o fẹ́ ní òmùpá agbọ́n ló ta wọn pa ni. àgbọn. òkè ah, oúnjẹ lẹnu bí agbọ́n ṣe ń pààyàn káàkiri àbí. ẹ́mbáàsì yéètì ó tún ti ṣẹlẹ̀ o. kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ mi. wo tẹ́lẹ̀ ṣé o mọ̀ pé malaria ló ń pààyàn hiv gbé tiẹ̀ dé coronavirus ló wà ń gbòòrò ń everybody ń bomú kiri bàbá ń bá rí ẹ̀ ń sìn agbọ́n ló ń ta àwọn èèyàn pa o. agbó again. wo agbọ́n ló ń pa àwọn èèyàn kiri báyìí o agbọ́n ti pa ṣìfọlálẹ́yẹ o. ṣìfọlálẹ́yẹ náà. ah ṣìfọlálẹ́yẹ ti kú. again. ọ ah, eléyìí owó tójú sú mi o. kí la fẹ́ ṣe sọ́wọ́ agbọ́n tó ń pa gbogbo èèyàn káàkiri báyìí sìn so save odo save ńlá yé ìmọ̀ sí nìyẹn o agbọ́n lè wọ everywhere sí máa pààyàn káàkiri báyìí sìn ọmọ àǹtí mi tó bá ní o tilẹ̀kùn gan ṣe kíyàn máa gbàdúrà nítorí agbọ́n ni o. ilẹ̀kùn o tilẹ̀kùn gan kò ní ká gbọ́n máa ta ẹ̀ àwo kò tẹ̀ yé mi mọ́. lágbọ́n lágbọ́n ní tèmi àwọn ọ̀tá lágbọ́n ọ̀tá lágbọ́n ọlọ́run ìjọba ọlọ́run aṣàánú wa o. Fọlákẹ́. a ti wo jíṣẹ́ wàyẹ́ká san. ọwọ́ nìyẹn. Ah, ah kí ló dé tá a rí ẹ́ ń bi láti jọjọ ṣóòbù yẹpẹ lè wá dání ní abáṣẹ. <laughs> mo ò sí around kò dẹ̀ sígbàkigbà tí bá pè má bèrè yín lọ́wọ́ ẹ̀gbọ́n yín. kí ni mo gbọ́ sọ yẹn. mo ní pé anytime tí bá pẹ̀ gbọ́n yín jayọ̀lá má bèrè yín lọ́wọ́ ẹ̀. má jẹ́ kí n wojú ẹ̀ fọlákẹ́ má jẹ́ kí n wojú ẹ̀ o ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu má sì sọ mọ́ o àà ah, ah, ta ló pìtàn fún ẹ ta ló sọ fún pé jayé ẹ̀gbọ́n mi ni. ó dà pé nǹkan tí mo sọ yé nǹkan tí mo sọ ni pé ẹ̀gbọ́n yín jayé. Ah, àníwọ̀n yẹn sọ bẹ́ẹ̀ mọ̀ kí ló ṣẹlẹ̀. ṣúlẹ̀ dàrú ni. kí la gbé kí lè jù. kó ní bóyá sọ ọkọ mọ̀dé fún ọlẹ́. léṣe dúró mi létí. mo jí fọlákẹ́ kí ló ṣẹlẹ̀ èwo la rí wo. mo ń sọ fún wọn pé. lọ́jọ́ àkọ́tọ̀jọ́ sọ̀rọ̀ ọ̀fọ̀tọ̀jọ́ sọ̀kọ́ mi tó bá tún ga jù. ẹ ṣe sùúrù o. léṣe wọ́n fún mi létí. mọ́ mi létí. mọ́mí kí ló tún fẹ́ ṣe ẹ bá mi kìlọ̀ fún ó gba létí àkọ́kọ́ tún fẹ́ gba lójú mi tó bá tún repeat ẹ̀ nǹkan tó sọ pé ó tún repeat ẹ̀ wàá rí nǹkan tí màá ṣe fún ẹ. girlfriend ẹ̀gbọ́n ẹ̀ kí tí wọ́n bára ṣe báyìí. òwò mọ mi àníkẹ́yìn náà yẹn pè ní ẹ̀gbọ́n mi mọ́. Ah, ẹni ìlú ni mo fẹ́ kọ́ rẹ tì ní mo máa kọ́ rẹ tì ní tí ìdá lọ́wọ́ kí wọ́n máa pè mi. tẹ́tí ẹ kó gbọ́ mi dáadáa. bó o fẹ́ bó o ẹ̀gbọ́n ẹ ni bẹ́ẹ̀ mọ̀mí ẹ̀ mélòó ni mo fẹ́ sọ fún yín láì ṣe pé ẹ̀gbọ́n kan sí mi sọ ó ní kí eyín pé ìwọ̀n lẹ́gbọ́n mi mọ́ ó lẹ́gbọ́n ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ṣé o realize pé girlfriend mi ló gbá létí ṣá. ṣé kan jẹun lórí ẹ ni. nǹkan tó ń jẹun lórí ẹ̀yẹ gangan gangan gan náà ni òun ló fi mú orí ẹ̀ tó fi sún sẹ́yìn mo rò orí ẹ̀ ti dàrú orí ẹ̀ pé. mo jí ṣé wọ́n di ẹ̀ dìbí ẹgbẹ́ àmọ̀ ló ń bá sọ̀rọ̀. mo ní ẹyẹ sọ pé gbọ́n mi ni mo. ẹ̀fọ́ ẹni bó o fẹ́ mọ ọkọ̀ ẹni mo bẹ́ẹ̀ méjèèjì ó ṣàgbẹ̀dẹ̀ ní ayé ó ní ẹ máa gbà níbo. ẹ má jẹ́ ìmọ̀ ọkọ̀rẹ́ sí mo mi. àbí kí ló ń lọ. ọkùnrin máa count down náà. kí ló máa ń ṣe é náà kí ló gbé ní ẹ̀gbọ́n wọn kí ló ń ṣe ẹ́ ìgbàlọ́ba tó mọ̀ pé jayọ́lá ẹ̀gbẹ́ ẹ̀ ló jẹ́ ah, ah, ah, ṣó lórí burúkú ni ẹ ni látọ̀hún sí bí ṣó rí ó lọ fà ni ṣé wọ́n pè é wọ́n pè é sọ̀rọ̀ tó wà lẹ́yìn. mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. ìyẹn ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀. mọ́mì tó bá tún rìpìtẹ̀ ilẹ̀ máa ga jù lọ́nbẹ̀ yẹn. ẹ mọ́mì kí lẹ fẹ́ ṣe ẹ fẹ́ gba ìtì mi tẹ́ bá dánwò máa túkọ̀ sí i lójú. ìyá tó bí ẹ lọ́mọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ó tán èmi Mojísọ́lá o mú ọwọ́ mi dárí. ìyá tó dẹ̀ jẹ́lẹ̀ lórí ti tán kò sí wàhálà. mọ́mì ẹ tiẹ̀ nídà ti gba létí ẹ fi sílẹ̀. tèmi yé mi jù ẹ má bínú mọ́mì ẹ má bínú ẹ má bàmú jí létí. sọrí nǹkan tó dálẹ̀ àbó rí. kí ló ń sọ hmm. ah. èmi wá ń complain pé ó fọ́ mi létí ah. kò sí wàhálà ẹ ó ti tọ́ fi ọkọ mi ẹ má bínú wọn ni màá bẹ̀ o kò sí wàhálà mọ́. ọ̀gá o mo jí o ti gbọ́ wa o ti gbọ́ o ti gbọ́ wa o ti gbọ́. kọ́lọ̀ kúkú máa ṣàánú rẹ bóyá ní gbogbo rẹ. òkè mẹ́sì ó kú àbẹ̀wò ó kú àbẹ̀wò. kọ́lọ̀ ṣàánú rẹ àná. Mm, àti pé sọ wá rí mo ti èmi pẹ̀lú rẹ tẹ́lẹ̀ pé àárẹ̀ àìwọ̀n àbí ti wá sọ fún ọ. sórí eh, ibi báyìí o ti fẹ́ sú èmi èmi ò fi sẹ́lẹ̀ kó sígbà tí mi ò ní fi sẹ́lẹ̀ hmm. ah, wọ́n ṣèṣe pé ibi báyìí nìkan lèyìn ó ti kọ́kọ́ ṣiṣẹ́ àìmọye iṣẹ́ tá a ti ṣe kó tó di pé ọba mi rí eléyìí nígbà tó ti wá kó kẹmí àmà fi sẹ́lẹ̀ sùúrù tí mo ní ó ti tó gẹ́. òkèlè ah, ṣé eh? nǹkan mi gbìyànjú àti ṣàlàyé ni pé níbi kí ọ̀gá ti kú rẹ eh, gbogbo rẹ fi bẹ́ẹ̀ jọra rẹ ọmọ mi tẹ́lẹ̀. Ah, ó tẹ̀ tó wá wọ́ọ̀sì sí uh-huh ó wọ́ọ̀sì sí ni ó wọ́ọ̀sì gan ni o mo kàn mú mọ́ra ni o ipe àtẹ̀yìn wọn ẹ̀ àwọn ilé ìbòsàn wọn ní ẹ̀yìn ẹ̀ half bread is better than ẹ̀yìn eh, anything ni o. Eh, eh, is better than kí ọ̀nà náà. ẹ̀hẹ̀ so mm. nǹkan tí mo rò ni káníkò káníkò ń ṣe yìí o ni bá ti fi sẹ́lẹ̀ agága sọ́tẹ̀ wá rí ẹ̀yìn mo jẹ́ àbíkí náà pé o ah tiẹ̀ pọ̀ tiẹ̀ mm. pọ̀ èmi ò tí ì rí irú èèyàn bẹ́ẹ̀ yẹn rí wàhálà yẹn ti pọ̀ jù Ah, wọ́n lè ti pọ̀ jù láì jẹ́ gbogbo èèyàn èèyàn èèyàn yóò ṣiṣẹ́ ń bomi ọ tẹ̀sẹ̀ kankan pé ah, ó dà o nígbà tí gbogbo ẹ̀ ti rí báyìí o ọ̀rọ̀ owó owó oṣù gan kò à ń fi ara dà à ń fara dà à ń fara dà náà ni lẹ́yìn tó jẹ́ pé tí bá béèrè owó lọ́wọ́ gbà ah, níjọ́ òun ni mo tẹ̀ bá wọn ṣeré èmi kàn tẹ̀ ní kí mi ṣeré pé àǹtí mo jó ẹjọ́ o kò sí owó lọ́wọ́ mi o mo bá fẹ́ dọ́gun bá wọn ṣeré mi bá ń tẹ bá wọn ṣeré pé àǹtí mo jí o sàlísàlì ṣé mo lè rí two eh, thousand lọ́wọ́ yín o kí n kàn fi gbádùngbádùn wọ́n ní àwọn àwọn ò ní two thousand táwọn lè fún mi. ìmọ̀ tẹ̀ ń bá wọn ṣe rí pé àwọn ni wọ́n ní à mo gba òkèlè àwọn ni mí ẹlẹ́dàá ya mi ò nígbà ò ní ba tèmi jẹ́ mọ́ lórí two thousand ẹjọ́ tó lọ ṣé mo bèrè one million lọ́wọ́ yín ni ọ̀rọ̀ táwọn sọ ọ̀rọ̀ kékeré mọ̀ kọ́. àmọ́ síbẹ̀síbẹ̀ ní òkèlè sọ pé Yorùbá ronú títí wọn lè tíráì láti pòwe sí wọn yí adìyẹ ní kú tán kàyà kẹyìn rẹ bẹ kalaturu rẹ sakitàn ìyẹn kó túmọ̀ sí pé kábàámi ò dédú ẹ̀fọn ẹ̀fọn ọ̀nìyàn ọ̀ra a ọdẹ igun ah. nkí màá bẹ̀ ọ́ sí ni pé kọ́ túbọ̀ bá endure ah. endurance dànù gbogbo nǹkan nìyẹn bá mi ṣe eh, láyé. Eh, eh, èèyàn bọ́ ní kúrú náà pàdé ni àwọn kan wà tí kúrú náà bá dojú kúrú náà téèyàn bá wọn bá ìgbà yẹn nínú wọn máa ń dùn kò sígbà tán ni ọkàn jẹ yóò kú òlegun gan. bẹ́ẹ̀ gan ṣe wà yìí fún tán wá ṣeun mo ti sọ pé mi ò mọ̀ sí àwọn mo ti wà mo ti fẹ́ lọ rẹ́gísítà mo ti fẹ́ lọ bá ìdí àwọn stinging men of association èmi gan máa stinging pa ni mọ́tò la jọ yìí stingy gbà ǹgbọ́n tẹ jọ yìí stingy association of Nigeria gan ayé rẹ̀ ní túbọ̀ tààrà àti sọ́kọ́ la jọ yìí sí gúrùpù aláhùn ìyẹn kí wọn láhùn. ẹ wo tẹ èèyàn láhùn gọ́ọ̀mẹ̀ntì gan láhùn. òun náà ní sọ yìí yìí yìí yìí yìí láhùn. pẹ̀lẹ́ ọjọ́ jẹ́ kábàá mi tí a máa ṣàdúrà lẹ́sùn kébọ̀ mọ́ jọ yìí stingy association of club yìí. kì í má jọ yìí stingy of stinginess. Eh. ẹ ká ṣàpùwà wà bá. Fọlákẹ́ òòrè jọ ṣíbí òun náà mo ti ń bẹ̀ látẹ̀kàn jọ má bínú o dẹ̀ gbọ́ tèmi. má bínú kí ni o sọ irú má bínú wo nìyẹn àbúrò ẹ fọ́ mi létí wọ́n tún rojọ́ fún ẹ ń sọ̀rọ̀ bí ajá tán má bínú pé kí ni kí ló ṣẹlẹ̀. gbogbo yẹn ń sọ̀rọ̀ mọ́ wa ta ni Mojísọ́lá ìwọ ni mo pọ́nlé ta ni Mojísọ́lá ó fọ́ mi létí má ti dá padà fún ta ni Mojísọ́lá kí ló kọ́ mi pẹ̀lú Mojísọ́lá ẹ lọ gbàgbúrò ẹ̀ sílẹ̀ náà ò ní láti bẹ̀ mí ìwọ tó tọkùnrin tó lè tó ń fọyàwó ẹ̀ létí tó bá domi gbígbé lọ sí mi létí kí ló fẹ́ sọ ó wá débi ọwọ́ àbẹ̀bẹ̀ òsì relationship ti tán mi ò lè fẹ́ mọ́ má fọwọ́ kọ́ mi jà bẹ́ẹ̀rẹ́bẹ́wọ́ ló ń gbẹ̀ mí má bínú fún kíni má bínú fún kíni. calm down my dear má jẹ́ kí n dìde mà ẹ jẹ́ kí n wà báyìí. ó ní kó dìde ẹnu la máa fi sọ ìdí la máa fi jókòó dìde má bínú sórí mo mọ̀ wípé nǹkan tó ṣe fún ẹ ó dùn ẹ àbúrò ìyẹn lè ṣù ń gbénú ẹ. àǹtí mi ẹ jẹ́ kó yọ nǹkan tó ń gbénú ẹ èmi ò lè fẹ́ mọ́ ah, ó mú mi ó fọ́ mi létí ṣé mo jọmọdé nàbí mo jọmọwọ́ ah, nǹkan tó bá ń gbé náà kó lọ yọ kó lọ fàbù ẹ̀ sílé wọ́n ti wá rọjọ́ fún díẹ̀ náà ìyá mọ́mì ẹ̀ fẹ́ fọ́ létí òun sọ pé kí mọ́mì ẹ̀ má fọ́ létí òun sọ̀rọ̀ bí ajá tọ́ ah, sọ́kọ́ lélẹ̀ mi ò fẹ́ mọ́ sẹ́ màmí àǹtí mi mi ò fẹ́ mọ́. má bínú má bínú sórí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ọjọ́ yẹn kò lè máa sọ pé kó máa fọ etí àbúrò òun padà kò yẹ nǹkan tó yẹ kó ṣe náà ló ṣe yẹn asọkùnrin ìwọ ìyàwó náà ló máa bẹ pé kó má bínú. wo Fọlákẹ́ mo fi dá ẹ lójú rẹ ò ní ṣẹlẹ̀ mọ́ ṣàdáríjì mi. má bínú ẹ má bínú just calm down ṣùgbọ́n ẹ ó dùn ẹ gan-an ṣùgbọ́n má bínú. àjíkẹ́ wá sá òfúnra wá sá jáná ni ajáwo fúnra àjájì hmm. bónílé ò bá fúnra olè ló máa kó tẹrùtẹrù ọ̀rọ̀ yìí ò ń ṣọ̀rọ̀ téèyàn máa jókòó tẹ́tẹ́rẹ́ o kò ṣeé dúró wò rárá áá irú wo nìyẹn. ṣèwárí àǹtí mi iná ti wá jó lórí pápá báyìí nǹkan tó kàn máa ń yà mí lẹ́nu wípé gbogbo ìgbà tí mo bá ti fẹ́ bá wọn jí wí látàrí pé ó rúdù sí ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀gbọ́n ní rárá o pé kí n má bá wí o pé kí n fi sílẹ̀ o síbẹ̀síbẹ̀ mo jí òde yíwà padà ṣé ló sì máa ń fi ẹ̀gbọ́n ẹ̀ ta yín nínú ilé. mi ti ẹ̀ mọ nǹkan tí màá ṣe mi mọ̀ ah. bá mi ti ẹ̀ kó tí ẹ̀ yé mi bọ́ mo ṣe wà. Eh? Ah. kò yé mi. Eh, eh. àǹtí mi ah, mo sí ọmọge. ẹ wàá lè pè mí pàǹtí mi ti bẹ̀. wo ẹ ṣàlùkù ọ̀sẹ̀. ibo ló dà mo ń jáde mo ń lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi àti oh. pé ṣé mo ṣàmọ̀ báyìí. ẹ ẹ wo ọ̀rọ̀ ṣé mo máa bá yín kọ́ lọ́rọ̀ tó wà lẹ́yìn ohun tó ń ṣe ó yàtọ̀ sí gbogbo èyí tó ń ṣe yẹn ọ̀rọ̀ tó important ló ti torí ẹ̀ bá wa tètè máa lọ bí tó ń lọ tiẹ̀. èyí tí mi jẹ́ kí n bá yàn lórí mm. mm, ó pẹ̀lẹ́ ó dàbọ̀ ìgbà ibi tọrọ gbèdé ah, kò ṣe jókòó kò ṣe dúró wò ẹ̀yin o lè jókòó tẹ̀tẹ̀rẹ̀ níbi tó gbé dé yìí èmi mò ń ta máa ṣe sí i. Ah, ah. adífálà gbà míì ó mọ̀ wípé ìwọ náà ni mo máa ń wá sábà ìwọ náà mo gbẹ́kẹ̀lé lẹ́yìn ọlọ́run ìwọ ni ọlọ́run á máa fún ẹ ṣe. àṣẹ o. àbúrò mi yìí ni mo mú wá sọ́dọ̀ ẹ̀. Hmm ọmọ méjì ló bí ṣùgbọ́n wàhálà àwọn ọmọ náà pọ̀ bí ọmọ ìyá Haúsá ni wọ́n ṣe ń hùwà àbúrò ò fẹ́ gbà pé ẹ̀gbọ́n òun lẹ̀gbọ́n òun ó bá ń bá ẹ̀gbọ́n ẹ̀ po wàhálà gidi ni débi wípé orí wàhálà ìjọ̀gbọ̀n wọn yìí ni bàbá wọn fòṣọlẹ̀ tó kú. Ah, ó lè tó bá ní. ó lè jù bẹ́ẹ̀ lọ mi ò wá fẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sí ìyá wọn òun ni mo ṣe mú wá síbí kó jọ kó gbà mí gbogbo ọ̀nà tó bá mọ̀ láti bá mi fi ṣe kọ́ tiẹ̀ jókòó ara wọn kẹ́ káàbúrò mọ̀ pé ẹ̀gbọ́n òun lélẹ̀ kíjà má sí láàrin wọn kí fìtìnà tí má sí láàrin àwọn ọmọ yẹn mọ̀ torí àbúrò ò mọ̀ wípé kò fẹ́ gbà wípé ẹ̀gbọ́n òun lẹ̀gbọ́n ẹ̀gbọ́n náà ò fẹ́ sọ wípé àbúrò òun ni ọmọ ìyá òun ni wọ́n ṣe ra wọn bí ọmọ ìyá òòsà ni. kódà kódà kódà tá a ṣe ẹ̀jẹ̀ rẹ̀ ṣèwádìí lórí ọ̀rọ̀ wọn bó bá ṣe jẹ́ àwọn onílẹ̀ ò fi yé wa. ó dà bọ̀ ó ṣe bàbá mi ó ṣe o wo lágbára ọlọ́run wà á fẹ́yìn tì báyìí wà á jẹun àwọn ọmọ ẹ̀ ibi tá a gbé dé ìwọ̀n ní dẹ̀ láàmú mọ́ àwọn gan ara wọn á rọ̀ lágbára ọlọ́run ah, wọ́n á ṣọmọ fún ẹ̀ka lẹ́. nǹkan bẹ́ o àgùntàn tọmọ rẹ̀ nù ó ní nǹkan bẹ́ ìyá wa lẹ́yìn àwọn ọmọ yín àwọn wo náà tó ń bá yín gbélé tí wọ́n ń bá yín ṣiṣẹ́. ọmọ ọ̀dọ̀ àti gẹtìmá. gẹtìmá ọmọ ọ̀dọ̀. Hmm obìnrin àbọ̀kùn. obìnrin. Mm-hmm. ọ̀dà ẹ gba ọ̀gẹ̀dẹ̀ ọwọ́ mi ẹ bá délé ẹ mú lé lọ́wọ́ tó ẹ̀yin ọmọ yín tó ti gbà lọ́wọ́ yín ọ̀sárékọ̀ nù. ọ̀sárékọ̀. Huh àríkọ̀tọ̀ wà yẹni adífá fún àpèrè mọ̀jàsá ọ̀gẹ̀dẹ̀ dúdú ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ wọ́n ní ohun kan tókẹ̀dẹ̀ bá bàjẹ́ tinú ẹ̀ máa ń rà ní àròkò láti ọ̀dọ̀ adífálà. <laughs> ìyá mi àbẹ̀ní ọlọ́mọ yọyọ ẹ má bínú ńṣe nìkan ẹ̀jẹ̀ bùrẹ́ ẹ dákun kí ni tó ṣẹlẹ̀ gangan. adifala. owó. ọ̀rọ̀ ṣe é sọ ní fìtílà àfi tínúbà kú. Hmm. ó yé mi omi láyé díẹ̀. ẹ kí ni mo ti gbọ́ bàbá. Sure. Ah, ah. Babe, Alpha. I did. Oh, okay. Níbo ló dà? Ah, ọ̀rẹ́. Ọ̀ ọ̀ ọ̀ kó má dùn mí tó máa tẹ̀lé wa ṣeré jáde o tó bá rí ẹ̀sìn tí ọ̀rẹ́ tó ṣe lẹ́nu ah! ẹ̀sìn máa ní agbára o àbí mo parọ́ ni ọ̀rẹ́ mi ah! ọ̀rẹ́ ẹ̀ ṣẹ̀sìn. ẹ jọ̀ọ́ ní sùúrù ọ̀rẹ́ mi ah, àjíkẹ́ of course ṣé ọlọ́rẹ̀ pé méjì ni. kí ló tún ṣẹlẹ̀. ọ̀rẹ́ mi kò má dá kí ìṣẹ́ kó múyàn bí ẹ̀gbẹ́ iṣu o ọ̀rẹ́ ẹ̀ ṣe ẹ̀sìn torí fifteen naira ọ̀rẹ́ ẹ̀ di wèrè sí títì olórí burúkú lọmọ ilẹ̀ mọ̀ mọ́ pé yẹ wèrè bẹ́ẹ̀ yẹn o torí ìwà sọ àwọn tó ń pè mí àti ọ̀rẹ́ mi tá a bá jáde tá a bá fọ́lọ́kadà one thousand tí pátákó la máa fi dúró gba five hundred a lè sọ pé kó máa lọ mo parọ́ a máa dáṣẹ out sí ọ̀rọ̀ wa torí wa so olórí burúkú lọ́mọ ẹ̀lẹ́ wọ́n láǹtẹ̀lẹ̀ ó lè torí fifty eight five naira kó torí ẹ̀ ṣe wèrè títì ọmọ yẹn ti ya wèrè o a padà fi sílẹ̀ pé ẹ́ eh, wọn gbọ́dọ̀ ọmọ wèrè mọ́ wa. Hmm. ṣùwárí fọ́nẹ́sì mi pé ọ̀rẹ́ mi máa yẹ ká sọ̀rọ̀ ọmọ yẹn jù ìwọ náà yẹ kó understand situation ọmọ yẹn o ò lè fi wé irú àwa báyìí o ò lè fi ọmọ yẹn wé àwa ẹni tó pé fifteen naira tó ń jà sí yẹn ó lè pé three days ló fi máa jẹun i mean good three days ló fi máa jẹun. ṣé wọ́n rí bá fún ọmọ yẹn wíṣọ wọn á fi kún ṣe. ṣó fẹ́ máa ṣó fẹ́ máa mú gẹ̀ ṣeré ni ṣó fẹ́ máa mú ṣeré ni olóyìnbó kúláàjì kẹ̀. mo tẹ́yìn méjèèjì dá ń ṣe yìí ò dáa o ẹ dẹ̀ mọ situation gẹ̀ yìí ẹ̀wọ̀n pé gẹ̀ yìí ń struggle ni eh? ẹ̀wọ̀n pé gẹ̀ yìí ó ń hustle ni as babe ko easy though fifty naira tó ń jà lé lórí yẹn èmi ò support yẹ but ẹ̀yin náà mọ gẹ̀ yìí ń struggle ni kò easy asoko boyfriend gan-an òun náà èló ló wà lọ́wọ́ tiẹ̀ náà kò easy. ọmọ pé àwa gbé igbá síta táwa ń tajà ni àwọn òṣèlè fi fifty naira sílẹ̀ ó mọ̀ pé ìwọ ń sìn ìwọ ló máa ń pìtì ẹ̀ ìwọ ló máa ń pìtì ẹ̀ èmi sọ fún ẹ pé gé èmi ò tẹ̀ fẹ́ ọdún ònà mọ̀tẹ́ èmi ò tẹ̀ ta sípò tí ẹ ń ṣọ̀rẹ́ mi because ìgbà táwa tiẹ̀ tiẹ̀ rí títí tó yẹ bẹ̀rẹ̀ owó rẹ̀ mọ́ lọ́n lọ́wọ́ mo kàn tẹ̀ wọ́n pé ta ló lórí burúkú gẹ́ iná wọ́n gbọ́dọ̀ tiẹ̀ máa mú lórí burúkú mọ́ yan àbọ̀mọ̀ ni friend mi. sori ah! àwa àwa big on our own she get. yes big girl la wa. Ah, ah. ṣé o fọ ni. are ah. you going now. o fọ ni. you going now. ìwọ náà máa fi ṣe yẹ̀yẹ́ náà kí ló ń ṣe ẹ̀ náà. olórí mo kúkú ni gẹ́yà ọlọ́ ọlọ́ òun tún bu. tí bá yí owó yìí tí mo bá yí owó yìí wàhálà máa ṣẹlẹ̀ gan ni ọlọ́run. ẹ eh, ẹ wá yìí ṣáà ní sùn bóyá tí kẹ́mi bá ti dé jẹ́ kí kẹ́mi ó dé lọ́nà ẹ kú lé o. ẹ káàbọ̀. ìkọ̀kọ̀ ń ṣẹlẹ̀ nínú ilé yìí tí mo dẹ̀ lérò pé irú nǹkan bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ o bẹ́wàjì wa wo ṣé kò ń ṣe wọ̀ lóko. ẹ kí ló bí sí mọ́ ṣé wọ́n ẹ mi ṣé mo gbélé e lórí mi owó ọjọ́ lájọ́ ọ̀kẹ́gun kí ló fi ṣe. àjíkẹ́ ni mo kàn fọ́ mi tilẹ̀ tán náà ó kówó lọ́wọ́ fàjìkẹ́ à olórí burúkú ni ó ti yàwó ìṣòro tó sọ ṣó make sense ni ó kó owó olówó dẹ̀ lọ́kọ́ fàjìkẹ́ kí ló ti wọlé tọwọ́ bọ inú àpò ẹ̀kọ́ lọ́kọ́wọ́ ti tẹ̀ fún. èdè ṣe sùúrù àárọ̀ ìlànà obìnrin méjì kan wọlé tọ àjíkẹ́ tó báyìí bó ṣe ń disgrace ìran hmm. tó wà nínú ìwọ́n ló jẹ́ àwọn olóko fún ọdún hmm. wọn ni ojúlódé ẹ̀rọ ojú ṣàánú ọkọ̀ hmm. wọlé lọ́wọ́ ìdọ̀kọ́ ẹ̀yìn ìdọ̀kọ́ fún. wọ́n á bí ẹrẹ́ àti ah. ọwọ́ mi kíákíákíá máa gbá mi lọ́wọ́ ẹ̀. ẹ kẹ́mi àwọn obìnrin méjì wọlé dé wọ́n wá disgrace kí ló wà kan títẹ̀ pẹ̀lú yẹ wọ ìwọ tàjọ ń gbénulé tó bá yẹ pé wọ́n lọ wá disgrace kò jà wọ́n lówó wọ́n láì mọ̀ ní tọwọ́ bá kò kí n kówó fún ẹ èmi dájú ju gbogbo yẹn lówó kọ́ lọ lọ́wọ́ wá lọ kọ fún yàn. ó ṣì èrè ni ṣé mo rẹ sì ni nígbà tí bá fẹ́ lu ẹ̀pà ẹ̀tọ́ ni àwa mọ̀ ẹ̀kọ́ nílé tí bá fẹ́ lu ẹ̀pà àwa mọ̀ ẹ̀kọ́ nílé yé tọ̀ kiri mo ṣẹ̀ gbádùn mi mo ṣẹ̀ gbádùn mi. àṣìkẹ́ àṣìkẹ́ mi ló ti máa ń pè é ná ah. kí ni ìṣòro ẹ ná kí ni kí lè ṣe fún ẹ tó tó ná. kí ni kò ní jẹ́ ìṣòro mi òun ló ti tọ̀ ló ti yàgbẹ́ yìí mo ṣẹ̀ wá gbábí ni tẹ́ bá fẹ́ pa ẹ̀rẹ̀ pa tẹ́ bá fẹ́ sọnù ẹ lọ sọnù tẹ́ bá fẹ́ fúnyàn ẹ fúnyàn ẹ̀dẹ̀ wá fẹ́ ẹran dá wàhálà lẹ́yìn. jákèjá kiri kan torí kó yàgbẹ́ pé ó tọ̀ lásán ló fẹ́ lù pa fún mi. láàrin èrò kẹ máa tún ẹran ẹ̀rọ ibi ìjà lè gbó ìgboro níbí. òun ṣèyàn gidi èyàn kúkú dẹ̀ nìyẹn ẹ̀rọ ìgbó erí e, èyàn kúkú bíi ìdí ẹ̀rọ erí tó bá yẹ kó lóyún ni tó bá yẹ kó lóyún ni ó yẹ kí n pèsè àti ẹ̀fọ́ mi ẹ̀fọ́ jáde lẹ́yìn ẹ̀. ó ti lọ jáde lórí burúkú wèrè ẹ̀rí bó erí bó erí kan tó fi ṣọ́ọ̀kì gẹ̀dú òun ni kúrè wèrè ló ṣì pẹ̀lẹ́ jàre. ẹ̀yin ọmọ ènìyàn ẹ mà níkà o. Ah, ah! ọ̀dájú mà lọ́ọ́ máa dárí wọn o ẹ dúró ná ṣé wọ́n rò pé gbogbo ẹranko ló yẹ kéèyàn máa fìyà jẹ ni. wọ́n ti gbàgbé pé ẹranko wà nínú èèyàn èèyàn wà nínú ẹranko. bẹ́ẹ̀ ni ohun tí aláìmọ̀kan fi ń ṣe rẹ̀ òun ló pọ̀ lẹ́ni tó jẹ́ pé orí ńlá bàtàbàtà lẹ fẹ́ ṣe fún àtọ́kọ ẹ̀. ẹ wò olórí ẹ jẹ́ ká fi ìyà tó tọ́ jẹ àjíkẹ́ kó lè mọ̀ wípé ohun tó ń ṣe ò dáa. bẹ́ẹ̀ ni olórí nítorí pé àjíkẹ́ fojú di wá. olórí èmi ìbá mu wá bí àbá wípé kí àwo ṣe fún àjíkẹ́ lẹ́ẹ̀kan sí nítorí wípé ẹ ti pinnu láti ràn lọ́wọ́. láíláí akitan tí gbogbo wa mọ nǹkan tí àjíkẹ́ ṣe fún wa nínú ẹgbẹ́ yìí ó wá ní pé ká dáríjì tó bá yẹ pé wọ́n ní àjíkẹ́ ṣe adúrú nǹkan tó ṣe yẹn tó ṣe é fún ṣó máa ní ká dáríjì ni àbí ẹni tó ṣe fún ṣé ká ní kóun fọwọ́ wọnú kó fi yè dọ́kàn kó gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ ni. kò tiẹ̀ kì í ṣe ìyà tó fi jẹ mí ó ná mi bí ejò àìjẹ ẹ wo lórí èmi ò foríjì o. Mhm. Hmm, ó dà ẹ dúró ọ̀rọ̀ gbogbo yín pátápátá ló yé mi o ṣùgbọ́n ẹ má jẹ́ àgbàgbé orúkọ wa o àwòṣòrè síta ṣàríbi tọ́rọ̀ dé dúró gẹ́gẹ́ bí àkìtàn ṣe sọ ẹjẹ́ àwọ̀ ṣe fún un ṣùgbọ́n tá a bá wá fẹ́ wò ṣe fún lọ́tẹ̀ yìí ọ̀nà àrà mi là gbà torí a fẹ́ kó mọ nǹkan tó ṣe kó mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa kó mọ̀ pé èèyàn ìfojú di ẹranko ẹranko wà nínú ènìyàn ènìyàn wà nínú ẹranko ta ló wáá ṣetán láti lọ nu yín. olórí mo ṣetán láti tọ àjíkẹ́ lọ kí n fìyà tó tọ́ jẹ àjíkẹ́ kí n fi àjíkẹ́ lákàlàkà kí n ṣe àjíkẹ́ bí ọṣẹ ṣe ń ṣojú. Ah, ah àkìtàn níbi tí èmi náà wà mo jù ẹ lọ nínú ẹgbẹ́ yìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èmi ni mo máa lọ ìwọ ò lè lọ olórí ẹ fún mi láyè ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àjíkẹ́ ṣé bẹ́ẹ̀ mo wí pé iná ni mí kí n lọ fi iná jó gbogbo wọn pátápátá nínú ilé yẹn kí n tọwọ́ bọ̀ wọ́n lójúlẹ̀ ọkọ̀ nǹkan báyìí kí wọ́n lè mọ̀ wípé nǹkan táwọn ṣe ò dáa. Hmm. láyé ìwọ ò lè lọ èmi ni mo máa lọ. èmi ni mo máa lọ èmi ni mo máa lọ èmi ni mo máa lọ mo ju ẹ lọ èmi ni mo máa lọ èmi ni mo máa lọ mo ju ẹ lọ èmi ni mo máa lọ. Ah, ah. ṣé nǹkan ọmọ ṣe yín ṣé wájú mi náà lẹ ti ń lérí lẹ́ ń léka ah, àìjọni lójú lọ́sàn tó mú wọn dìgbòlú rẹ ni lóru ẹ wò bí tọrọ dé dúró yìí. níwọ̀nba àgbà tó jẹ́ pé ìwà àkìtàn ló kọ́kọ́ mú àbá wá pé ká jẹ́ kó lọ mo fún ẹ láàyè kó lọ ṣùgbọ́n o tó o bá débẹ̀ iṣẹ́ ta bá ràn ni kò jẹ́ o bàbá téèyàn bá bá lọ sójú ogun ló ń kọjú sí o hmm? àṣẹ ti kú. eléré ọmọ. ọ̀dájú ni wá awo ṣoore ṣìkà. àìfi ní pé ní àìfi kó sábà ń tẹ́wọ̀lú èmi èmi lọ́kìtàn gbẹ́dọ̀ wojú ẹ̀ èmi ni mo ránṣẹ́ tí lọ rẹ̀ ṣiṣẹ́ mi ọ̀pẹ́ rẹ̀ dìgbò làṣà àṣà dìgbò lọ̀pẹ́ rẹ̀ lukuluku gbùgbù eré kí là ń bára wa ṣe ta fi ríra wa fi ná àkìtàn sì mọ̀ mí o ọmọ pé bínú bá bí mi tán mo lè jí ó sùn nù lẹ́ǹkọ́ mọ́ jì mọ́ ó wá dénú ilé àjíkẹ́ tán ó rí gbádùn ara tù ú ó gbàgbé orísun ẹ̀ odò tó bá sì gbàgbé orísun ọfẹ gbẹ ni ṣùgbọ́n wọn ò ní ṣe bẹ́ẹ̀ abiyamọ mi ó sọ wọ́kọ̀ tó bọ́ mẹ́rin bẹ́ẹ̀ ni ìjọ mọ̀ pé tí mo fi jù lọ gbọ́rọ̀gbọ́rọ̀ ni abẹ́ ewé ló wà wọ́n sì ní fi hàn tí bá fi hàn wọ́n ní fi lé lọ́wọ́ yóò rí mi wò bí o. Hmm. olórí ibi mò ń sọ ọjọ́ kìíní àná pé kí ẹ mọ̀ jẹ́ ká lọ kẹ́jẹ́ ń lọ àti bóun nìyẹn báyìí. <laughs> olórí ṣe rí ìwà tí àkìtàn wa tó burú gbáà ni. ó burúkú jù. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àkìtàn yí ìpinnu yín padà. ó wá dà ó dá níbi tá a jọba dé bọ́mọdé bá gbọ́ngbọ́n kúkú ni ìyá ẹ̀ náà gbọ́ngbọ́n sísè sípàdé ó rò pé ń gbọ́ lójú ara òun ó yí ìpinnu mi padà èmi náà wà yí ìpinnu rẹ̀ padà níbi tó wà lọ́hùn iná ó wà padà lọ sí ilé ayé ó lọ sí inú ilé àjíkẹ́ gbogbo iṣẹ́ tí mo ráàkì tọ̀tọ̀kọ̀ tí ó jẹ ó lọ jẹ ju bí mo ṣe náà lọ ṣùgbọ́n lọ́tẹ̀ yìí tó bá ń lọ ìwọ nìkan kan ló lọ nínú àwọn ọmọ ẹgbẹ́ yìí á rí ìtẹ́ ìjọ lọ ń bẹ̀ ọ̀nà táwa gbà tẹ́fìjọ ọmọ ṣèpàdé ó kù sí mi lọ́wọ́ torí pé wọn náà lè dé bẹ́ẹ̀ kára tù ọ́ kó ọmọ jẹ̀ṣẹ́ tí mo náà mo fẹ́ kó o fi àkìtàn kó o fi lákàlàkà bí igi àdárọ̀ kó o ṣe bọ́ṣẹ́ ṣe sojú kó o já kó mọ̀ pé orí ìwé èèyàn èèyàn gbọ́dọ̀ gbàgbé ẹ̀ eléèrè ọmọ. ọ̀dájú wa àwọn òṣèré ṣèkà. iná lèmi mojú sọlá mi ìmọ̀jú ẹni tó dá mi. àkìtàn lèmi jayé ọlá kódà kò dáná lé mi lórí ìdọ̀tí orí mi ló máa jó kúrò gbogbo ẹ̀gbin ni mo gbà. jayé ọlá ó rí pé kà ni ẹ nígbà tí a ṣe àdéhùn pé kó o wá sí ọ̀dọ̀ àjíkẹ́ kó o dẹ̀ padà kémi náà lè wà ó wá takú síbí ò fẹ́ lọ mọ́. bẹ́ẹ̀ ni àdéhùn kẹ̀ àdéhùn ti yẹ mi ò ṣetán láti padà ayédùn jẹ. <laughs> wo lẹ́ẹ̀ni ni kò ní dọ̀la ó máa kú. rárá o mi ò ṣetán àti padà. wo jayé ọlá lẹ́ẹ̀ni náà ni kú pa ẹ́. irọ́ ló pa. Ah! iná bínú iná tí iná balẹ̀ omi bínú omi kọ̀ lòun ò paná mọ́ inú bíbí wọn fi sẹ́ẹ̀mí rán o ẹ̀dọ̀ funfun wọn bí ọlọ́wọ́ ẹ̀ orí adẹ́tù àbíwà pẹ̀lẹ́ ni mo fọ̀rọ̀ mi lọ kí ló dé ẹ ti ṣe lóòótọ́ èmi ni mo dín fáwọn fúnyẹ́ gẹ́gẹ́ fáyán àrùnẹ̀kọ́ bẹ lọ́wọ́ mi tí wọ́n ṣẹ̀fà díẹ̀ èmi ni mo ní kí náà lọ sílé ayé kọ́lọ́ rẹ̀ ṣe ìdílé àwọn àjíkẹ́ síbáṣíbọ̀ àmọ́ ti pọ̀ jù mo sì ti ṣàfàrọ̀ mo ti ṣe àfàrọ̀ fún iná mo níbi tó dé mo ní kó epo rẹ̀ ọba yíwọ lọ́nu mo ní kó jẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ kó sọwọ́ kòtò kọ́ mọ́ bá wọn jà mọ́ kó ṣe jẹ́jẹ́ àmọ́ iná fàákẹ́kọ̀ọ́ rí iná ń ṣèfẹ́ inú rẹ̀ kí ló dé. olórí ẹ fi yèdè nù iṣẹ́ tá a rán iná ní iná lọ jẹ́ kódà ó tún jẹ́ ju bá a ṣe ràn lọ. bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ kí làgbọ́n tí ẹ. Ah, ah. kódà olórí inú ìbànújẹ́ àti ìpayín keke ni ìdílé àjíkẹ́ wà báyìí. sọ́wọ́ ah, ayẹ kó rí bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n ṣe tí ò dáa ṣùgbọ́n kí ló tiẹ̀ dé gan-an tó jẹ́ pé tára bá ti tù wá báyìí á gbàgbé ibi tá a ti ń bọ̀ àní rántí ọmọ ẹni tá à ń ṣe mọ́ iná wá délé ayé iná ń dára tó wù ú iná délé ayé iná ń ṣẹ̀fẹ̀ inú rẹ̀ ọwọ́ dáa o sẹ́rí ibi tọ́rọ̀ dé dúró yìí gbogbo ọ̀rọ̀ oníkálukú ló ti yé mi ṣojú roro olórí ọ wà lọ sílé ayé báyìí ọ lọ sínú ilé àwọn àjíkẹ́ ọ lọ síbẹ̀ ó ní mo ní kó sọ fún iná o wípé gbogbo ohun tí ń ṣe pátápátá ni mo rí o gbogbo ohun tí ń dá pátápátá ni mo mọ̀ kó ṣèwé agbẹjẹmọwọ tó bá wá kọ̀ tí ò ṣèwé agbẹjẹmọwọ tí n bá fi dára tó wù mí kọ́mọ́bìnú gbà náà olórí mo ṣetán àti lọ síbikíbi tí ẹ bá fẹ́ mi Salimi tí mi ò ní díṣẹ́ tẹ́ bá rán mi. Ṣìkẹ́mi. Ẹ ká fún wa. Pẹ̀lẹ́ máa dà. Jókòó. Ẹ ṣe mọ̀. Ṣìkẹ́mi. Má. Ṣoré mi tó ń wò yìí, èèyàn jẹ́jẹ́ ni mi o. Mi ò dẹ̀ láìkẹ́ tó máa máa gbó mi lẹ́nu sórí ìmẹ́lẹ́ attitude kéèyàn má ṣe mẹ́lẹ́ nídìí iṣẹ́ ẹ̀ èmi ò fẹ́ o ọlọ́run kò ṣe obìnrin ni ẹ́ o mọ nǹkan tó tọ́ o mọ èyí tí ò tọ́ kò dìgbà tí má tọ́ka sí nǹkan báyìí pé à ó dọ̀tí kò tó mọ̀ pé wàá ṣe o mọ iṣẹ́ ẹ̀ níṣẹ́ torí iṣẹ́ ló wá ṣe inú ilé mi tó bá ti wá tẹ̀lé gbogbo ìlànà mi nínú ilé èmi àti àníjà olówó oúnjẹ ṣe bẹ́ẹ̀ni mà ó dá ẹ lójú because hmm? ìyá kúkú sọ fún mi. ẹ ṣì mà mà ń ṣẹ̀dẹ̀ wá rí èmi tí ẹ̀ ń wò yìí náà mi ò kí ń ṣe onímẹ̀lẹ̀ o kódà iṣẹ́ olópò ni mò ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ kò dẹ̀ sí nǹkan tí mi ò lè ṣe mà mo dẹ̀ wá very sure pé ẹ máa gbádùn ìwà. Ah, tó bá sọ bẹ́ẹ̀ eh, nípa owó oṣù tó gbẹ ṣé kí n bá yàn kúkú sọ. kò sí wàhálà mà kò sí wàhálà olè wàá bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá dọ̀là máa fẹ́ ń tànà kó kọ́kọ́ lọ rò náà hmm? àmọ́ kó tó wá bẹ̀rẹ̀ iṣẹ́ nu ilé mi èmi á ṣe tẹ́sítì fún ẹ o ó ti yí ẹ. ẹ sí wàhálà mà ẹ ṣe nǹkan ni mà. ṣojú roro káàbọ̀ sáàrin wa. ẹ ṣeun iná akitan olórí ló rán mi wá o wọ́n ní kí wá ṣe atọ́nà fún ẹ̀yin méjèèjì pàápàá ìwọ iná olórí ní kó ṣe pẹ̀lẹ́ nítorí pẹ̀lẹ́ là ń pa àmúkùrú pẹ̀lẹ́. ṣojú roro gẹ́gẹ́ bó ti mọ̀ mí wípé iná ni mí mi ò mójú ẹni tó dá mi bá mi kìlọ̀ fún àkìtàn pé ẹnikẹ́ni ò tún gbọ́dọ̀ pè mí láàbúrò ẹ̀ mọ́ nítorí pé igi mú jìnnà sórí. ṣojú roro ẹ sọ fún iná kó sí mẹ́dọ̀ nítorí iná ti tẹ àṣejù bọ̀ ọ̀rọ̀ yìí àṣejù sí ní bàbá àṣetẹ̀. mo wá sinmi ẹ̀dọ̀ o mi ò sinmi ẹ̀dọ̀ o àgbàlagbà ni mo jẹ́ mo dẹ̀ jù ẹ́ lọ mo jù ẹ́ lọ ní ọjọ́ orí jẹ́ kó máa yí ẹ pé bí àti àsínú ẹgbẹ́. ẹ dúró náà mọ́mì ń bọ̀. ìwọ adára bíi ẹ̀gbin àtàwọn tó kù ẹ̀ tẹ́bí bá ń pa yín oúnjẹ rìkẹ́ wá jẹ o. oúnjẹ ṣojú roro ni a máa jẹ àjẹpọ̀nùlá. iná ọmọ rárá kí ló ń pa ẹlẹ́kún ṣèbọn ní bí ò bá nídìí wọn bí mi ò jẹ́ kú mọ́lú. ṣé gbogbo yín lè rí ègbé tí àkìtàn fi ń kàn mí. iná sàn láàrin ajé báyìí ni mo ní pẹkọrọ ọ̀pọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ báyìí ní ń bá lọ kí gan ló fẹ́ ká ṣe fún ọ. ṣẹ́rí lọ́ọ̀yà Fálànà àti kejì ẹ̀ mo fẹ́ kẹ́ bá mi fi kó pa wọ́n nítorí wípé ó kàn ń gún mi gàlégàlé nínú ilé yìí ni mo dẹ̀ ti ké ké ké fún wọn tó wọn ò gbọ́. oran òfófó níṣẹ́ oní òjé dáadáa ẹ kú mọ̀ wípé òfófó jẹ jù bẹ́ẹ̀ lọ iná ta ló fẹ́ kó ṣiṣẹ́ náà. dára bí egbin òun mo fẹ́ kó ṣiṣẹ́ náà báyìí báyìí báyìí ó fẹ́ kó ló bá mi gba ẹ̀mí lọ́yà Fáláyọ̀. mo dé tán. àṣẹ ti gùn báyìí. Hmm. ẹ wo bí ọ̀rọ̀ ti wọ́ wá ọ̀dà ní gbogbo ẹ̀ lọ ìyá mi àwo ní gbáwo ní gbọ̀wọ́ báwo ò bá gbáwo ní gbọ̀wọ́ àwo àtẹ àwo àsìyá ẹ̀tẹ́ àwòsílẹ̀ rí ọ̀gbẹ̀rì wọn á fẹ́ kẹ́ ẹ rántí pé kàkà káwo tẹ́ awo àròsáré di ọ̀nì ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ jẹ̀bù rẹ kí ni ọ̀nà àbáyọ tá a fi rójú tù sí gbogbo wàhálà yìí tí ó fi dópin. adifani nígbà tí wọ́n ti dé ọ̀dọ̀ aláwo rebi tiẹ̀ ọ̀rọ̀ ti níyanjú. ẹ ṣé mo dúpẹ́ a wá nǹkan ṣe sí. ẹ wá nǹkan ṣe sí. a wá nǹkan ṣe sí. ẹ ṣé mo dúpẹ́ o èèyàn alálẹ̀ má jẹ́ nǹkan ṣe o. ìyá wa ẹ̀yin dà ẹ wọlé. ọ̀sẹ̀ kan ló lọ ṣe ìgbọ̀nwọ́ ni òun mà ti bá tiẹ̀ lọ sẹ́yìn ọ̀mọ̀ wípé ọ̀run kan náà ni ẹni tó jókòó tí ń ti wá pẹ̀lú àwọn ọmọ yín ni. ẹ jọ gbébì kan náà ẹ ọkọ̀ wá yá ọ̀dọ̀ yín lónìí ó ti lọ ń tiẹ̀ ó ti padà sí ibùgbé rẹ̀ eléèrè ọmọ ni wò ó. fi ti ẹ lẹ o ìwọ lọ fa gbogbo yọgọdì tó ń ṣẹlẹ̀ yìí. Ah. èmi bàbá ṣé màá mọ̀ mọ̀ màá máa ṣe ra mi. sọ̀rọ̀ ti ẹran tó nà ń gbà kan. Ah. ẹran wo ni mo nà ah. ẹ wo bàbá mi mi ò rántí àìmọye rántí yàn ti máa nà nígbèésí ayé ẹ ẹ ó pọ́sibù mo lè ti nẹran rí bẹ́ẹ̀ ni. èèyàn lè nẹran ó sì dàkó bá sónítọ̀hún lọ́rùn náà ló ṣẹlẹ̀ tí gbogbo nǹkan ọ̀sìn tẹ́yìn ń wò yẹn ńlẹ́ pè lẹ́ranko ni gbogbo wọn kọ́ lẹ́ranko ẹ̀mí oríṣiríṣi ní ń bẹ lára gbogbo àwọn ẹranko tẹ̀ ń wò pàápàá jùlọ wàá wo ẹran tó ọ̀nà òun náà ìwọ náà lọ́tọ̀ wá nítorí àti wá sóore fún yín ọwọ́ ara rẹ̀ lọ fi wá da gbogbo rẹ̀ rú. ẹ bàbá bí a mọ̀ gbé nǹkan lẹ̀ tí ẹran tẹnu bọ̀ tí mo dẹ̀ rọra yọgi àbí yọ bàtà tí mo dẹ̀ fọmọ lórí àbí tí mo fi nà án mi ò feel pé nǹkan kan wà níbẹ̀ tí ò dáa. Hmm. níjọ́ mi bí nǹkan ẹ̀sìn bá fẹ́ ba nǹkan wa jẹ́ káì káì là á ṣe fúnrú nǹkan báwọn ẹ má má já máa yọgi ká máa sọ pé wúrẹ́ rè ajá rè àgùntàn rè àmọ́ hmm. ju gbogbo ẹ̀ lọ ọ̀rọ̀ yín ti lójútùú ẹ máa relé ó dá lójú wípé ayọ̀lẹ́ bá lé hmm, gbogbo rẹ̀ ti lójútùú kò séwu mọ́ kò sì sí wàhálà kankan mọ́ hmm, bẹ́ẹ̀ ni hmm, wọ́n ti ṣàforíjì ànírọ́ràn ìdààmú ò ní dé bá wa ẹ máa ṣe pẹ̀lẹ́ pẹ̀lú nǹkan ọ̀sìn o. eléré ọmọ. ọ̀dájú ni wá awo sóore ṣèkà. bẹ́ẹ̀ ni ni wá awo sóore ṣèkà. Hmm. gẹ́gẹ́ bí iṣẹ́ tá a gbéra sojú roro gbogbo yín náà lẹ mọ̀ pìlẹ̀ ọ̀rọ̀ yìí o ẹ sì mọbi tó parí sí báyìí àrokò tí sojú roro mú wá rè gbogbo yín lẹ mọ̀ túmọ̀ tó fún wa o ìpínyà láàrin àwa àti iná àtàkìtàn ni fúdìí èyí ńkọ́ níbi tọ́rọ̀ dé dúró báyìí a fẹ́ pínyà láàrin àwọn méjèèjì kí wọ́n máa gbélé ayé ṣẹlé ayé káwa náà máa ṣe tiwa níbi tá a ti ń ṣe wọn ò láǹfààní àti dọ́dọ̀ wa mọ́ rárá kí wọ́n lọ dún àjíká ìyá wọn nínú kí wọ́n lọ sọmọ gidi fún un torí pé orí ti gbé àjíká kaláwo re fújì èyí ń kọ́ ọ̀gẹ̀dẹ̀ pinyà ìrè o ká pínyà láàrin wọn ká má pàdé mọ́ láéláé ó yá ẹ parapọ̀ ẹ dì í mú ká ṣe é. àti pínyà láàrin yín lónìí iná àkìtàn ẹ lọ mọ ṣe ilé ayé káwa náà mọ ṣe tiwa ó dàbọ̀. bẹ́ẹ̀ ni olórí iná ti ṣe àṣejù. nǹkan tójú aláṣejù rí òun lójú wọn rí yẹn. bẹ́ẹ̀ ni èsúrú ṣàṣejù ó tẹ lọ́wọ́ oníyan. Mm àfọ́lí bèbí. àti mi tó ṣe ọ̀fẹ́. ó rí wípé mo sọ fún ẹ pé ká ṣáà máa ní sùúrù ó rí wípé ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà ojú ètò ní à ah, mi ò gbà ọ mi máa filẹ̀ ni àfi kó ṣáwá lọ rí nífẹ̀ẹ́ mọ́ sori <laughs> pé ká ní ò ní sùúrù bó ṣe ní sùúrù ń gbà yẹn sìn a ti máa lọ nílò ẹ̀wọ̀n náà a ti máa lọ gbogbo ẹ ṣèyàwó ń sìn kò ní wọlé. bẹ́ẹ̀ ni àti ẹ̀yin onísùúrù ọlọ́run máa ń wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báwo dẹ̀ ní gbogbo ìpalẹ̀mọ́ báwo ni everything. Ah, àwọn ọmọ mi náà ló ń dá wa dúró ṣẹ́rẹ́ àwọn yẹn wọ́n ti rẹ́ẹ̀dì wọ́n ní tí mọ́mí bá fún wa date. <laughs> I can't even wait ẹ̀ eh. ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ó mọ̀ pé a ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé aṣọ òkè wedding èmi ni mo máa wà ní charge. Ah, ah, ilẹ̀ máa ṣe àǹtí mi. àwọn la máa ṣe o ay jẹjẹrẹ àwa àwọn handle ẹ̀ ó ti mọ bí a ṣe máa ń ṣe àwọn aṣọ òkè sí nílé iṣẹ́ wa. àǹtí mi mú òtí ẹja ayé sí kankan mo jí sọ́lá tó fọ́ mi létí tàbá ìbọn yẹn ń pọ́n mi lé ìyàwó mi ń bí ìyàwó mi lọ́hùn ìyàwó tí bá fẹ́ gbé bàbá bá mi gbé tí bá fẹ́ àwọn ah, òpin mo jí sọ́lá iná tó fọ́ mi létí ó ti wá chain totally respect yẹn ó ti ń fún mi. <laughs> ọlá wípé o fi sùúrù bá tiwọn jẹ ni ṣé ìwọ gan mọ̀ bóyá gbogbo ìwà tí mo jí sọ́lá yẹn ń hù sẹ́yìn bóyá ó fi ń dán ìwò nìkan. àbí o lè jẹ bẹ́ẹ̀ ó ṣeé ṣe náà ó lè jẹ́ wípé o mọ̀ wípé téèyàn bá ṣẹ̀fẹ̀ fẹ́ ọkàn máa sọ wípé àwọn obìnrin máa ń pretend gan so so ó é ṣe kó jẹ́ pé o máa fẹ́ wò pé ah ìyàwó tí ẹ̀gbọ́n mi fẹ́ fẹ́ irú ìwà wo ló máa ní ṣé onínú funfun èèyàn ni àbí èèyàn tó ní sùúrù tó òun ló jẹ́ kó rí àwọn good qualities orí nínú ẹ̀ ń sìn mo nígbà yẹn kálí o ti bínú o ti fara yà wọ́n pé àṣírí ìyàwó tán fẹ́fẹ́ nìyẹn mo ti gbà tó ra fọgbọ́n ṣe òun ló ṣe wá ń kẹ́ ẹ́ sí pé à ọmọ yẹn mọ́ àtẹ́lẹ̀ ti pọ̀ jù. <laughs> wà á dúpẹ́ lọ́wọ́ ọlọ́run á dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olúwa ṣe. wọ́n ṣe mọ́nà bàrà rẹ̀ bíi ti ẹ̀ òwe òkè tó mú ni ajagun máa fi tìbọn ṣe àtúnfiṣẹ́ òkúrọ̀ eh. kò sọ́gbọ́n kan kò sí ìmọ̀